ọ̀yìn tẹ̀ ń ọlọ́run tẹ̀ nífẹ̀ẹ́ mi èèyàn pàtàkì lẹ́ẹ̀mọ jẹ́ lórí ayé lórí ayé tẹ̀ wà ẹ̀ mọ̀ ní ọmọ láyé yín ọmọ fúti mufti mufti ni mo gbé wa ṣùgbọ́n ẹ̀ka sóòrè fẹ́yìn tí ẹ̀ ń tẹ̀lé wa náà láti gbàtà tí wà sí live ẹ̀ sàdòyìntà àwọn èèyàn sàdòyìntà lọ́rùn tán wọn ò pọ̀ mọ́ ojú pé ọmọ yìí ojú òní ti ojú òní ti ẹ̀yìn náà ẹ rò pé ta ọlọ́run yìí ojú òní ti àlọ́ òní ti ẹ̀yìn náà láṣẹ Olódùmarè ojú òní ti yìí ìfalẹ̀ ni abáwádìí làbáyé ni ajá wa ajá bá lọ adé afẹ́jì kókó wòrì oníwọ̀n tẹjú máa kápọ̀ ẹ̀ gírígírí fọwọ́ tẹjú mọ́ mi wò mí re tẹjú mọ́ àwọn olólùfẹ́ mi kò wò wọ́n re níjọ́ tí fọwọ́ tẹjú mọ́ tó bá tẹjú mọ́ ní alájẹ́ tó bá tẹjú mọ́ ní alájẹ́ kápọ̀ ẹ̀ gírígírí ìfọ́ tẹjú mọ́ yóò wò yín re yóò wò yín sọ́wọ́ yóò wò yín sájẹ́ àwọn yóò ní ìpàwọ́ yóò ní kú ìná yóò ní kú ẹni dínkù ẹ̀ mọ̀ lẹ́kùn náà ni, gbogbo ẹni tó wà lájò láṣẹ Olódùmarè láṣẹ lọ́wọ́ fáà ẹ kéré òkú délé ẹ jábọ́ sójú ètò. bọ́dà wa mufuti mufuti mufuti. àtolúwo ọ̀rọ̀ wọn la gbé lálẹ́ àwọn èèyàn sì pè wọlé wọ́n ti ń gbìmọ̀nà ogun wọ́n ń gbìmọ̀nà ọ̀tẹ̀ sílẹ̀ bàbá tèmi tí n bá nílẹ̀ Yorùbá mo ń lọ́ọ̀gì ọ̀rọ̀ ni wọ́n ti ń gbìmọ̀nà ogun wọ́n gbìmọ̀ ọ̀tẹ̀ sílẹ̀ bàbá mi wọ́n gbìmọ̀ ogun wọ́n gbìmọ̀ ọ̀tẹ̀ sí ọmọ kóòtù òjìire mo tí mo tí wọ́n ti mú fúta o àtolúwo mo tí mo tí mo ti rà síwájú. Ràṣídì Àìdé tẹ̀lé wọ́n ń wá bílẹ̀ Yorùbá ṣe dàrú wọ́n ń wá bí àwọn ọmọ Yorùbá bá ṣe kọ̀yìn síra wa wọ́n ń gbógun wa wọ́n ń sọ̀rọ̀ bí ogun wọ́n sọ̀rọ̀ bí ọ̀tẹ̀ bí ọ̀tẹ̀ àwọn ọmọ Yorùbá àwọn òbí ẹni pé kò nítumọ̀ kò nítumọ̀ kò nítumọ̀. Hmm. mo fi wá lẹ́nìí kò nítumọ̀ kò nítumọ̀ kò nítumọ̀ kò nítumọ̀ kò nítumọ̀ kò nítumọ̀ sílù lọ́ní fi tó fi bọ́ lọ́wọ́ ọ̀nà Yorùbá tó fi jẹ́ pé Ìlọrin wọn ti máa ń gbọ́n Ìbàdàn tì mọ́lé àwọn ará Ìbàdàn bínú wọn ò lè bá lọ́rin ìjà <laughs> wọ́n ti bẹ́ni pé wọ́n ti bẹ́ni pé àwọn ti ké lọ́wọ́ wọn tán wọ́n ti bẹ́ni pé àwọn lásìwájú àwọn. ẹ á gbọ́dọ̀ mú fútí yóò kà yín dáa bóyá mo yorùbá káàkiri àgbàlá ayé ẹ mọ jọrọ yóò dún yẹn jù ẹ mọ jọrọ yóò dún yẹn jù àwa ti ṣètò lóríṣiríṣi lórí ẹ ìgbà afẹ́ká yẹn mo yorùbá káàkiri àgbàlá ayé káyìn náà bá wa dá sí ni afẹ́kẹ́ bá wa dá sí ẹ gbọ́n fún ti mú ti wí ní ìsín ẹ fi lè dá sí torí àwọn kan sẹ́yìn darapọ̀ mọ́ wa ọ̀kọ́ ni àwọn kan sì ń darapọ̀ padà mọ́ wa lérògbà pé ẹ̀jẹ̀ agbọ́n tí ó wù í. kìí ṣe orúkọ ilé abá mi mò ń jà fún bí ìṣìnà kò tó jíire àwa àgbà ká ń wọ èyí lójú ẹ̀mí wa tí wọ́n padà bí kankan ni wa pé à ah, nígbà tí ń rí báyìí ipa òníwọ́n náà ipa òníwọ́n náà kó ipa òlò kó tí a ti rí fídíò Mufti ẹ bá wa múdò Mufti káwọn èèyàn gbọ́n tí Mufti wí tó mọ̀ dàbà ní pẹ́ẹ́nu ẹnu mi ló ti jáde Mufti fúnra ní ó sọ̀rọ̀ ẹni tó ń wá sọ làwa ń sọ̀rọ̀ lé pẹ̀lú òfìta ọlọ́run akínyìn o àwọn tọ́jọ́ ta ilẹ̀ Yorùbá wọ́n máa ti wọlé sórí program yìí wọ́n tún jáde padà wọ́n fẹ́ lọ́ọ́ máa pera wọn wá ni báwọn lórí ìfẹ́ta ọlọ́run ò ní wọlé fún jáde láíláí ráwọn tí ìbẹ̀kújú ó tì wá tí wọ́n wọlé wọn ò ní jáde wọ́n fẹ́ gbọ́ pé ilẹ̀ nìyí wí torí nǹkan kan náà lájọ bí ẹni kọ́ kan náà lájọ ń lò ní nǹkan kan náà lájọ gbé dání àwọn tó àgbé yẹn kan dání náà ní nǹkan kan náà dání. àyẹ̀dẹ́ kó ṣe iṣẹ́ ilé ya bá mi mò ń jẹ́ lókù bẹ́ẹ̀ kó ṣe ilé ya bá mò ń jẹ́ lókù jóni tì mí àyẹ̀dẹ́ pé orúkọ bàbá mi nìkan ni mo gbé wá ni wọ́n fẹ́ pé ẹ tẹ̀lé yàbá tèmi o ìmọ̀ràn balẹ̀ Yorùbá jẹ́ wọ́n ń bà náà Yorùbá jẹ́ wọ́n ń borúkọ wa jẹ́ ní táwọn àgbéda nínú pókójúmọ́ tí àwa náà Yorùbá ẹgbọ́n tí Mufti wí ká tó sọ̀rọ̀ Mufti Mufti Mufti ọ̀pọ̀lọpọ̀ Mufti ọ̀n sọ̀dọ̀ Mufti táwọn. àgbà tí Mufti wí ní ìsìn. ìlú ìlú tí nígbà tí àwọn Fúlàní ń bọ̀ àwọn aráàlú orí wọn wà láìka láti jẹ́ sọ Yorùbá nígbà wọn dé ìlú wa àwọn tó gbọ́ Yorùbá nù wọn tó tẹ̀lé wọn. nígbà tí Fúlàní bọ̀ àwọn àrò ní tẹ̀lé wọn tó ń sọ Yorùbá Fúlàní bọ̀ àrò ní tẹ̀lé wọn tó ń sọ Yorùbá ṣé Yorùbá níbo ni àbí Fúlàní. ẹ máa gbọ́ o ṣẹ́rí mutí mutí mutí mutí ọ̀rẹ́ rẹ̀ mọ̀ n plé o bọ̀dá wọn fúlàní ń bọ̀ ará àdẹ́tẹ̀ wọn wọ́n sọ yorùbá bọ̀dá mú fún bọ̀dá sọ̀rọ̀ tó pọ̀ o bí tó bá dáná káyọ̀ àbí ìkùjó. wá láti àṣẹ sokoto àwọn àlẹyìn tí wọn mú dọgbọ yorùbá ń bẹ àwọn ni wọn bá olúwo sọ̀rọ̀ ní èdè yorùbá pé aláṣẹ àgbà fún gbogbo àwọn mùsùlùmí gbogbo area yẹn wọn ló ní àwọn tí wọn gbogbo ibi tí àwọn ẹlẹ́bọ ti ń tẹ̀yàn ọmọ ogun ìkànnì rẹ̀ olúwo tàwa àfáàsì ni ọwọ́ àni ẹjọ́ bá ti wà bá ń ti ń gbógun pàdé rẹ̀ ẹ padà nù mo yọ̀ǹda fún yín abẹ́rẹ́kọ́ jẹ náà. olúwo ti yín àáfàá ni ọlọ́run tá ní gbogbo kẹ́rẹ́ tó ń tàdé ní ẹ padà nù àwọn wo ní bá yín jà àwọn ní bá yín gbógun àwọn onígbógun tì yín olúwo ti yín àáfàá ni lẹ́ẹ̀kẹ́ ọ̀rọ̀ yìí ò lẹ́ẹ̀kẹ́ nìkan ló ń dùn àwọn kan ń gbógun níbo náà ti ń gbógun. ṣáwa yorùbá àwọn ọmọ kóòtù òjìrì là ń gbógun síra wa ni àbáwọn fúlàní ló ń gbógun tiwa sáké bọ̀dá tiẹ̀ ní àtọmọtọ wa pé wọn ti ń gbógun ẹ gbógun tiwọn ẹ pa wọn dànù a sì pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ta lẹ́yìn kéèké mo fi wá pọ̀ tí yóò fẹ́ gbígan bóyá pé afẹ́kẹ́ àwọn yorùbá náà ò dá sí káàkiri àgbáláyé afẹ́kẹ́ dá sí wípé kí ló dé tó fi jẹ́ pé bóyá àti kọ́ máa lè mọ́mọ Yorùbá ní o bí ọmọ Yorùbá ni wọ́n ní kò tiẹ̀ yé mi. ẹ̀gbọ́n tó ń wí. ó sì wọ́n lálejò wọ́n ń pè mí ogun Fúlàní wọ́n á ṣàlejò tán wọ́n á lọ síbẹ̀ ibi wọ́n ń pè bẹ̀rẹ̀ ní Òkè Ìsájì ìlú kan ní ìlú ìwé ni àwọn pè ní. olólùwò bọ̀dọ̀ òun ó gba àwọn Fúlàní lálejò ó ṣàlejò wọn ó kó wọn lé ó gbá wọn lé láti wá kógun ja ìran yorùbá lókè sàájì mufti ló sọ kèsè mi o mufti ló sọ kèsè mi o. ẹ lọ́lúwa mi o. àbọ̀dúbọ̀yè. àbọ̀dúbọ̀yè fẹ́ o. ifá ló ní agbátọ́. àṣẹ olófin láyọ̀ balẹ̀ o. àṣẹ o. fámìlì ńkọ́ o. wọ́n wà o. ọlọ́run nígbà pẹ̀lú náà o. àṣẹ o orúkọ mi jẹ́ sọ̀rọ̀ ní arábàmbí àdẹ̀rẹ̀kẹ́ wí. kẹrẹkẹ. arábàmbí confam mọ̀kànnìkú àlàáfíà yìí ni. àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè ẹ ṣe àdúpẹ́ o àwọn tí ń pèsè orí ètò òun tẹ́jú mọ̀ọ́sí ìyá pèsè nọ́mbà gan nọ́mbà táwọn yóò pèsè ni o oh seven o oh six one zero nine nine nine one one lẹ́pèsè láti dá sẹ́tò WhatsApp lẹ́ẹ̀ máa pè zero seven zero six one zero triple nine one one lẹ́ máa pè wọ́tà lẹ́ máa pè sí ẹ máa sí normal call ṣùgbọ́n ẹ ẹ ní sùúrù díẹ̀ ká mọ tá a dá sí ká tó dá sí mùfùtì ó lóun sojú olúwo láti wá sí kínní láti kógun ja ọmọ kóòtù òjíire láti wá da ilẹ̀ yorùbá rú èsì mo sọ mùfùtì ló sọ ọ ẹ máa gbọ́ lọ ó jìnà sí wò díẹ̀ ṣùgbọ́n tẹ̀lé tó yọ ọba olúwo ló ṣe kíni lọ́wọ́ nítorí pé wọ́n á jìnà sí wò àwọn ẹlẹ́gbẹ́ wa máa ṣe tírénì bẹ́ẹ̀ wọ́n á máa jagun wọ́n á máa bá wọn nọ́ọ̀tì jagun tó wọ́n fẹ́ kí pẹ́ńtàkù nọ́ọ̀tì. kí ni wí àwọn ẹlẹ́gbẹ́ wa ṣe tírénì níbo bó lẹ́gbẹ́ ti ṣe tírénì ẹlẹ́gbẹ́ wa kóra wọn jọ wá ní àwọn ẹlẹ́gbẹ́ wa báyìí kí ló léyìí wí ẹlẹ́bọ fẹ́ kógun jalè Yorùbá àbí kógun jà wà bí wọ́n lẹ́nu fẹ́ kógun jà ẹlẹ́bọ wá ṣe tírénì bẹ́ẹ̀ ìbọn spani ni kí ni sọ nǹkan ti sọ nítorí ti wà nù wọn làwọn ń sọ ohun nítorí ti wà nù wọn ni wọ́n ń sọ wọ́n ń gbọ́nà wọ́n ń gbìmọ̀ pọ̀ láti kógun jalè Yorùbá nítorí wà nù tiwọn náà ẹja gbọ́n tí ń wí. lọ́gbẹ̀lẹ̀ yorùbá wọ́n fẹ́ kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ọdún ọ̀sẹ̀ kù ní kíni o lẹ́yìn tí ọmọ lágbára ó yẹ so àwọn fúlàní wá wá fúlàní wọn bá pè wọn lóòótọ́ aláwọ̀ tó bá wọn jà ìdú ọ̀ mùsùlùmí wọn wá wá. kíni wí àwọn fúlàní pè wọn lóòótọ́ àwọn mùjà ìdí náà mùjà ìdí náà ọmọ ìyá tiẹ̀ mùjà ìdí ṣe kíni. a bá olúwo wọn ń ṣàlàyé fún olúwo olúwo ọ̀dà sáǹdì olúwo tí a tọ́ ọ̀dà sáǹdì tí wọ́n fi pẹ̀lú ara àwọn ni. nígbà wọ́n sọ fún olú wa wípé ah, òun lọ́wọ́ ní bọ̀dá fẹ́ jọba àfààní ọ kí ló tó ìjọba pẹ̀lú ẹ̀mí à àwọn náà bá máa jẹ́ bí àgbẹ̀ yìí lọ́rin. <laughs> sẹ́ẹ̀rì sẹ́gbọ́n ti wí ìjọwú lọ́rin <laughs> ọmọ eléyìí kì í sọmọ Yorùbá náà ó ní ó ní kí olúwo kó jẹ́ kó jẹ́ kí wọ́n máa pọ́nlẹ̀ lẹ́mí à ìyẹ́ba lọ́rin ń wà mọ́ fi ó náà ìjọba ó láwà ní sẹ́rí kan ti tàn wá wọ́n ti tà wá kí ni yìí kò sẹ̀wọ́ wá lónìí ṣé ẹgbẹ́ ọmọ bóyá lẹ́nu jẹ̀gẹ̀dẹ̀ wọ́n ti tàn wọ́n ti tà wá ẹ kí ni yóò sẹ̀wọ́ wá lónìí wọ́n ṣe máa jẹ kíní kan bí Ìlọrin kíní kan fúnra bọ̀dá àwọn nílùú wa sọ wọn pé ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹ má jẹ́ mọ́ oṣù ọmí pò lọ́ba ẹ já sì mọ́ ìjọba lọ. <laughs> Ah! ọmọ yorùbá lónìí mo lè jẹ àgbọn ẹ jẹ àgbọn tó sọ̀rọ̀. wọ́n lè bẹ̀rù kọ́ máa jẹ́ ọba olúwo. àti ìgbà yẹn làkàtì náà kí ni ẹ̀mí à ni àwọn ará north sì sọ fún wa wọ́n wá àwọn ogun Islam tó wá wọ́n ní kílódé máa jẹ́ níyà oríṣi tí olúwo sọ fún wa ní john tó sì jẹ́ kàn wá mẹ́rin. so o ṣe á jẹun tán ní ààfin olúwo àwọn ọmọ ogun Islam yẹn wọ́n akọrí sí òkè ìsájú wọ́n dẹ̀ tún gba abúlé. sẹ́gun sọ olólùwò ló bá akọmọdé tì mọ́. ibi tọ́lọ́ lẹ́wọ̀n wá fún wọn ní ibì kan òjìnà síbi tọ́sítù tá à ń wà ní Ìwó eré àbí tó súnmọ́dún lolúwo fún wọn ó ní wọn máa gbé bẹ lẹ́yìn ìgbà tí wọn ti tú ìlú wọn ìwé náà wà fún wọn lépèdè wọn ń kílèmù ìlú ń padà lónìí ẹlòmíì ti gbà lọ́wọ́ Ọlọ́run pa orí wọn rún ó náà tún lọ kóòtù kóòtù kò gbé wọn gbogbo àwọn baálé wọn ọ̀gá wọn tẹnbẹ lọ kóòtù àwọn ìjọba ni wọn gbé wọn kó wọn fẹ́ pamọ́ àwọn ọmọ tàmọ ìtẹ ti dàrú àwọn mẹ́rin ti sọ pé ibi tẹ́ ń gbóhùn ó ti di ilẹ̀ tàwọn kódà àwọn abáfẹ́ ẹ̀kọ́ wọn bá tàwọn pé ká help àwọn òfò anílẹ̀ káàdì sí yunifásitì nígbà táwọn gbogbo ẹ̀ka rí pé ó ti dàrú tọ́ àti pé lórí burúkú yẹn ẹlẹ́bọ ni wọ́n sì gbàgbọ́ ní ẹbọ náà láwọn kan àmọ́ àwọn kan ti lọ ké oye àwọn tó lọ ké náà wọ́n ti sira ṣùgbọ́n àwọn tí wọ́n tẹ́lẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni wọ́n tọ́sẹ́ kù bẹ́ẹ̀ wọ́n sì gbàgbọ́ ní ẹbọ lórí ìlú ẹbọ ni ibẹ̀ wọ́n ti mọ́ tún yẹn ẹlẹ́bọ tí wọ́n bá jà fúlàní lógun ìtàkùn àdá tẹ́ mọ́ pa fún yín ìjà sàn-án sàn láàrin ẹlẹ́bọ àti mùsùlùmí ni jà nígbà yẹn abàjẹ́ ni wọ́n sì tàn kọ́ fún yẹn lẹ́yìn tí wọ́n fi máa kó trends ìsìláàmù sí a lórí ni ó jẹ́ àwọn tí ń jago wọ́n fẹ́ kí ìsìláàmù fọ́ká ni kò sí pé wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá o ọ̀dà ẹ̀yà rà lọ́rin kí ló ń gbà lọ́wọ́ yín mọ̀kọ́ bílù ìsìláàmù ṣé fọ́ọ̀sì ń gbé sẹ́rù ni èyí mùsùlùmí yorùbá ẹ̀rù ẹ̀fẹ́ fún alimi àbọ̀mọ́tò àti àti fúlàní àti eh, haúsá àti yorùbá àti tápàrí. ó dàbà ẹ ṣe àdúpẹ́ o bọ̀dà fún sí mùsùlùmí tó di mufta ṣe ẹgbọ́n tó wí wọ́n ẹni tẹ́ pé wá ẹgbà sí whatsapp ó seven o six one zero triple nine one one lẹ́gbàá sí whatsapp ẹ pè wá kẹ́dá tètò whatsapp ní emergency normal call o seven o six one zero triple nine one one lẹ́yìn pé wá sí a ti ṣètò yìí ní recorded afẹ́kẹ́ dá sí live náà ni gbogbo ẹ̀yọ́mọ yorùbá káàkiri àgbáláyé gbogbo ẹ̀yin tí ràn àbá yín jẹ yín lógún gbogbo ẹ̀yin tẹ̀ sọ máa lè torí ó ti pẹ́ tẹ́lẹ̀ máa sọ ló ń fẹ́ àwọn ọ̀rọ̀ báyìí táwọn èèyàn mọ̀ rò pé ẹ ẹ náwó àti ẹ̀ ní ẹ wọ́n kàn sẹ́nu ni tí wọ́n kàn sẹ́nu wọ́n kàn sẹ́nu náà láwọn àjókòó ti pé wọ́n kàn sẹ́nu ni. lọ́wọ́ ọ̀nà ọmọ Yorùbá Ìlọrin ti bọ́ àwọn ilẹ̀ Yorùbá yòókù ni mùfùtí ń sọ yìí wípé wọ́n ti rólùwò láti sí gbogbo ilẹ̀ Yorùbá yòókù láti jẹ́ kó jẹ́ kó já mọ́ mùsùlùmí lọ́wọ́ láti jẹ́ kó já mọ́ Fúlàní lọ́wọ́ wọ́n Olúwo Olúwo tún akọmọdé tàwọn Fúlàní sílùú rẹ̀ láti jẹ́ pé kílẹ̀ Yorùbá ó já mọ́ wọn lọ àwọn àjókòó àwọn àjókòó tẹ́tẹ́rẹ́ àwọn jẹ́jà àìsìn wọ́n jẹ́jà síláàmù wọ́n jẹ́jà ẹ̀yà àwa dúpẹ́ kò ní tìmọ̀ kankan ìgbọ̀nba tá a ní sìn ìjọba ní pírẹsidẹ́ǹtì ni kò sẹ́yìn kò sí ẹ̀kan tó mi wá. ẹ mọ Yorùbá ẹ dákun ẹ bá wa dá sí káàkiri àgbáláyé ó oh seven oh six one zero triple nine one one ẹ̀yin tẹ̀ra super tanks adúpẹ́ lọ́wọ́ yín o àní fi ń ṣàwátì mo ìfẹ́ ta ọlọ́run lórí live program ó bẹ̀rẹ̀ sí ní ra owó fún ta ọlọ́run ni hmm, ọmọ ọkọ níyìn ọlápẹ́yẹ sọmalẹ̀ ni adúpẹ́ lọ́wọ́ yín o seven o six one zero triple nine one one lẹ́pẹ̀sì láti bá a dá ṣètò àìsàn àìsàn tó ní ìdẹ́ẹ̀dì fún gbogbo àwọn tó fẹ́ rí mùfùtì ó sọ wípé olúwo ló rò ń ṣe láti wá fún gbogbo ayé pé ilẹ̀ yorùbá àwọn ò gbà fún ìran fúlàní nípasẹ̀ pé nílẹ̀ yorùbá wọ́n rán olúwo sí gbogbo àwọn ìran yorùbá yòókù ọba yòókù láti sọ wọ́n di ọba ẹmíà tí wọn ò ní dádé mọ́ wọ́n fẹ́ẹ́ sọ gbogbo ọba yòókù di ọba ẹ́míà tí wọn ò ní jáde mọ́. a ṣe gbogbo ìdílé ìkọ́lẹ̀ láti bí ọjọ́ mélòó ráfíkà yìí náà dá sí i wọ́n yẹ nípa àlà ń dá apá àlà ń dá gbé kí wọ́n sẹ́mi nìkan lọ́mọ Yorùbá kí sẹ́mi nìkan lọ́mọ kó tó jíire gbẹ̀mí sì nìkan lọ́rọ̀ ní ìkálá wọ́n yẹ kí nìkan ní náà ni mò ń dá sọ ni mò ń dápá àti nìkan ìdásẹ́tò ọ̀rọ̀pọ̀ ètò láti ṣe táwọn èèyàn ò dá sí ṣùgbọ́n lè ní ètò àkọ́kọ́ tí í ṣe látìgbà tó jẹ́ pé mo kó lọ́wọ́ àwọn agbésùmọ̀mí èyí lè kọ́ àkọ́kọ́ tí ń ṣe wọ́n yẹ pé kẹ́yìn kẹ́ ẹ bá wa dá sí ẹ dákun ẹ bá wa dá sí ètò yìí àti pin nọ́mbà yẹn olóbàdàn ju screen yẹn ó sẹ́wọ̀n o oh six one zero triple nine one one ẹ dákun ẹ bá dá sétò kí ni ọ̀nà àbáyọ tí n tó ń ṣẹlẹ̀ lẹ́ yorùbá yìí tí òfin jẹ́ pé ní táwọn mùfùtì ń sọ yìí pẹ̀lú wo tí òfin dé egbò lẹ yorùbá ìlú wo gan àwa la ní ẹ jáwọ́ náà bí a ṣe gbà tí ó fi bọ́ mọ́ wa lọ́wọ́ tí òfin jẹ́ pé olúwo sọlẹ ìwò à àwọn ẹ pé gómìnà Adeleke ẹ dìde sọ̀rọ̀ yìí à ń pe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun náà kí wọ́n dìde kí wọ́n dìde ọmọ Yorùbá ń wo ọmọ káàrọ̀ òjì ní gbogbo wa gbogbo wa la ní ipa láti kó lórí ọ̀rọ̀ yìí kì í sáà nìkan lọ̀rọ̀ yìí ń dùn kì í sáà nìkan la Yorùbá láì dé sọ̀rọ̀ yìí kí gómìnà náà dìde tó a sì dìde sí wọn kí gómìnà dìde sí pé gómìnà bàbá wa tó ń sẹ mọ ṣe ni wọn ìṣẹ ń ṣe ojú òní tiwọn ojú òní tẹwa náà fẹjá wáyé dásítò whatsapp o seven o six one zero triple nine one one lẹ́ẹ̀kì dásítò o seven o six one zero triple nine one one o seven o six one zero triple nine one one lẹ́ẹ̀kì dásítò kí ni àbáyé fáwọn ọmọ Yorùbá ọ̀nà wo lágbà táyì bọ́lọ́wọ́ ogun táwọn fi bọ́lọ́wọ́ ogun mufti mufti mufta o àtọwọ́ ogun olúwo tí mo fi ní sọ̀rọ̀ náà bàbá wa dìdàkudà o seven o oh six one zero triple nine one one o seven o oh six one zero nine nine nine one one o seven o oh six one zero nine nine nine one one whatsapp nìkan ní ẹ kò sí ẹ bá fẹ́ dá sí tò ọ̀nà wo lágbàbọ̀ lọ́wọ́ ogun dàmúfta o àti olúwo tí òfin jẹ́ pé àwa àran yorùbá wọ́n ti gbà lọ́rin o ẹ mọ̀ kán ti gbà lọ́rin. kọ́ọ̀lù ń jára wọn ẹ mọ̀ èrò jára wọn àgbè wá bì àjẹ wá gbà mẹ́rin jára wọn ẹ dákun ẹ wá sẹpẹ̀tẹ̀. àbọ̀dù ẹ káàlẹ́ o. ẹ sà kó ètò sà. olórí mẹ́rin ló ń tò ẹ̀sà eh, eh, ah, eh, lágbára Elédùmarè ẹ ifá ò ní fi wálẹ̀ gbogbo ìgbìyànjú yìí ni gbogbo ọmọ Yorùbá ń rí káàkiri àgbáyé ẹ ṣé gan ẹ ifá túbọ̀ máa á túbọ̀ máa gbé yín lọ́wọ́ sókè ẹ̀ ní ṣíṣe ẹ̀ ní ṣubú dànù. ẹ ṣe rí mo láwọn ọkọ mo fẹ́ kí n pẹ́ ṣe gan adúpẹ́ adúpẹ́ kò gbọ́ ìgbìyànjú ẹlẹ́ẹ̀kejì ni wípé ọ̀rọ̀ yìí ó máa ń yà mí lẹ́nu gbà mí ni pé kí ló ń ṣẹlẹ̀ Hmm. àwọn ọmọ yorùbá kí ló ń ṣe wá. Hmm. irú fídíò yẹn mo gbọ́ inú dẹ̀ rù mí wípé ṣé yorùbá náà lẹ́nu tó ń sọ̀rọ̀ yìí bó hmm. la ti bọ́rọ̀ ayé wa dé ọ̀rọ̀ yẹn ti wọ́ gan ó ti wọ́ gan kò kí ń ṣe nǹkan tí a kò lè ṣe ní kíákíá mọ́ pẹ̀lú gbìyànjú yín báyìí àti àwa tẹ́ pé a ti ń lajú díẹ̀ bá rí wa ti ń pé láti padà sọ́dọ̀ àwọn bàbá wa díẹ̀ díẹ̀ mo mọ̀ pé ọlọ́run á yorùbá fún wa lọ́wọ́ àwọn ní àwọn tó ti sọ̀rọ̀ àwọn ọdọmọ ẹrú yìí ọlọ́wọ́ àgbàlẹ̀ ìbá fún wa. àṣẹ o. ẹ ṣe gan ẹ kú ìgbìyànjú sọ. ẹ ṣe àdúgbò o. kí n kí n kí n jẹ. ẹ ṣe. ẹ̀yin ọmọkọ yorùbá ìkan àwọn ọmọkọ yorùbá ló pé òun àti ìwẹ̀ kójú ó tì ràn yìí tí ìwẹ̀ ká sí oko ẹrú àti ìwẹ̀ kójú ó tì ràn tí ìwẹ̀ ká sí oko àwọn náà pé òun ojú ò ní tì yín o ẹ mọ̀ sí mo dúpẹ́ ẹ ṣe ẹ kú bá dárò lẹ́yà bá mi ẹ ṣe mo dúpẹ́ ẹ kú bá dárò lẹ́yà bá mi ojú òní tì yín o ẹ̀yin ẹ̀yin tó wà lọ́nláìn ẹ dákun ẹ máa bá wa tẹ love like love like love like báyìí tẹ love tẹ̀dá like ní ó jẹ́ kí ètò yóò mọ̀nì lọ síwájú sí o oh seven o oh six one zero triple nine one one òun ni ẹ pè sí òun lẹ́ pè sórí ètò gbogbo ẹ̀yin olólùfẹ́ ìran Yorùbá gbogbo ẹ̀yin ọmọ gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire kẹ́ ẹ pẹ̀ sí láì bá a dá sétò ẹ bá kẹ́ ẹ bá a dá sétò torí pé tòyí àti ṣe ní recorded káwọn èèyàn gbọ́ àti gbé ti ọkùnrin sọ wá ó ti ń jẹ́ kó yé wa pé ilẹ̀ Yorùbá ilẹ̀ táwọn elétò fún ni ilẹ̀ Yorùbá ilẹ̀ láwọn elétò fún ni ilẹ̀ táwọn fẹ́ ó jẹ́ wípé ilẹ̀ táwọn fẹ́ kó jẹ́ pé pé àwọn kí ló pè àwọn tẹ àpọ́n ẹ̀ àwọn ni ó gbà òun làwọn sọ ilẹ̀ àwọn mú ilẹ̀ Yorùbá lulẹ̀ ti wọn ni wọn múlẹ̀ ti wa kí bó bá wa ṣe àbá mi ẹ dá sí tó wàá pa. ẹ kalẹ̀. ẹ kalẹ̀ yàrá mi o ọba ṣẹ́rí ṣẹ́rí ọ̀rọ̀ mọ́fì mọ́fì wò ní onípe mọ́fì ẹni tó fi jẹ́ yorùbá làwà mọ́fì wò òkìkan mọ́fì wò ṣẹ́rí ọ̀rọ̀ ẹ̀ èmi tó bá dé sìn tí gómìnà wa Adeleke ò bá rí kankan ṣe sí i hmm. Hmm. ó ti sọ pé òun ló ń pa ìran ẹ o Adeleke Murphy ló ń pa ìran yín o Murphy ìwò ló ń pa ìran yín o àti Rashidi ìwò ọba àlégà tó gbé síbẹ̀ ọ̀nà ń pa ìran Yorùbá wọ́n ti gbàgbọ́ wọ́n ń gbólọ́wọ́ Fúlàní hmm. àtọ ìran Lárúbáwá ni àti ìran Árábù ni o owó tó ń gbà náà ọdúnmọ́ o iṣẹ́ ti báyé wọn jẹ́ ni o wọn ò rókò ó tò pé Nàìjíríà ti dójú ẹ̀ báyìí sí Nàìjíríà ti sódókodò bàbá àgọ́ Tinubu ààrí sìn níwò òdùpá àrí bàbá wa torí ọmọ ọmọ kóòtù òjíire ni ọmọ hmm. ọ̀kẹ́dù ni tá bá ń bá ní ìjà ìwọ máa ń sọ pé ká bá ní ìjà kò jírí ká kú hmm. bàbá ti wá ní kó tó tó lè mọ̀ ṣe Yorùbá òkì Yorùbá òkì rú àkí àdájú tó yẹn hmm. number one nìyẹn number two gọ́vùnà Adeleke ẹ̀gbọ́n Davido àwa bẹ̀yìn àfi ọlá afi kan afi ẹ̀jẹ̀ àti omẹ́ra bàbá ńlá wa fi bẹ̀yìn nílẹ̀ kẹ́dùn nílẹ̀ kóòtù òjíire àfìgbẹ̀yìn o ọ̀rọ̀ mọ́fì ìwó yẹn mọ́fì ni omi mọ́ mọ́fì kò tó kàn gbọ́dọ̀ gbogbo shifters ti ẹ lárúbá ìlú kan wà nílẹ̀ yorùbá mọ́fì ìwó ẹjọ́ àti rashidi ìwó tó pẹ̀lú ọba ẹ ọba ẹ ẹ bá wọn mójútó wọn ọ̀rọ̀ pa ìran yín o hmm. ẹgbọ́n ọ̀tọ̀ sọ̀rọ̀ bá mi ọ̀rọ̀ yìí ẹgbẹ́ náà take care of kẹ́ bá wa dìde sí ó hmm. ní àwọn ọmọ àwọn àwọn fúlàní kánò ọba kánò ránṣẹ́ wọ́n lọ ìlọrin wọ́n lọ́mọ yorùbá tó tó gbé èdè yorùbá ọwọ́ sọ̀rọ̀ mọ́fì ó fi tún fún olóúnjẹ ó tún wá sọ́dọ̀ Rashidi wò ó fún olóúnjẹ kó tó lọ pa àwọn ìran ẹ̀ olófó hmm. olókun àti agbára láti lọ pa ìran ẹ̀ hmm. bàbá mi yẹn gbọ́ ọgbẹ́ mo bẹ̀yìn Adélékè bàbá mi mo fẹ́ lẹ́dùnmá rẹ̀ bẹ̀yìn o mo gbẹ̀yìn ọmọ Yorùbá mo fẹ́ lẹ́dùnmá rẹ̀ bẹ̀yìn ẹ lọ́ máa ka ìtàn ìtàn ìtàn lárúbáwá tó ń pè ní Quran yẹn kò ń ṣe Quran o ìwé ìtàn ni o ẹ lọ kà á ní èdè kóòtù tàbí èdè òyìnbó hello hello ẹ dá sẹ́tù pàápàá láàrin ìṣẹ́jú mẹ́rin láàrin ìṣẹ́jú mẹ́rin ni péré. ọkọ màá bá yín sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú mẹ́rin ẹ má bínú ẹ kú ètò ẹ kú ojoojúmọ́. olódùmarè ló ń tò àti ẹ o. ṣé rí ní nǹkan tí mi fẹ́ sọ ni wípé ṣé àwọn ọmọ ìlú ṣé gbogbo wọn ti kó lọ́pọ̀lọpọ̀ lọ́nà. kò yé mi o. because kò yé mi rárá nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìwé yẹn kó má ṣe ọmọ ìwé kankan lórí social media tó máa tákù gbogbo ọ̀rọ̀ yẹn láti hmm. bàtà tí ń sọ ọ̀rọ̀ yìí. tí ó dìbọn kí ẹ. ìyẹn nọ́mbà one ó dìbọn kí ẹ wípé àwòfẹ́ nǹkan tí wọ́n sọ yẹn ó lè gbé hmm. nǹkan tí wọ́n ń ṣe tẹ́ wọn lọ́rùn nìyẹn. Hmm. nọ́mbà one nìyẹn ó lè gbé tẹ́ wọn lọ́rùn nìyẹn because bó tiẹ̀ jẹ́ méjì péré la rí àbí mẹ́ta la rí tó ń sọ wípé no àwa ò fún nǹkan tí wò ń sọ yẹn ó wòye gbogbo nǹkan tí olúwo ń ṣe àtàwọn afọbajẹ o àti gbogbo wọn pátá wọn sí i. Hmm. because kò sí ibi kò sí ibi tí nǹkan bẹ́ẹ̀ máa ti ṣẹlẹ̀ ọmọ ní ìlú irú ò lè ṣẹlẹ̀ ní ìlú ti tèmi hmm. ní ìkòròdú kò lè yí kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn bàbá wọn ẹ̀sìn ẹ̀sìn tí wọ́n fi bà ayé wọn jẹ́ ní ìwó yẹn gangan òun ló kọ́ tó ń jà wọ́n. Hmm. because mo gbọ́ tí àáfà kan sọ wípé ẹ̀rù iná tí àlà dá òun ló ń bà wọ́n pé ẹ̀rù ẹni tó dá iná ló ń bà wọ́n mo ní ẹ̀rù ẹni tó dá iná ló ń bà yín hmm. kí ni iná iná wo ni wọ́n dá sọ yín. òye wa o. ẹni tí ló ń sàn bàbá ńlá wa sọ pé iná wà kò sí nǹkan tó ń jẹ iná tani ọlọ́run nǹkan tó ń jẹ hẹ́lì fàyà kò dẹ̀ sí nǹkan tó ń jẹ ẹnu nǹkan tó bá ṣe ni máa padà sínú ayé ìwà gbà. bẹ́ẹ̀ ni bí èmi ṣe ní ìmọ̀ yẹn nìyẹn wípé nǹkan tá a bá ṣe a máa padà wá gbà hmm. because àwọn bàbá tó wà ò sọ fún wa pé iná wà ó sí o bẹ́ẹ̀ ni àwọn bàbá sọ fún wa pé iná wà àwa ò gbàgbọ́ pé iná wà kò sọ̀rọ̀ tó àwọn bàbá sọ fún pé iná wà. ṣe ẹ fàyà yẹn gan òun lógun tó ń jà wọn nílẹ̀ Yorùbá ẹ hmm. fàyà yẹn ẹ fàyà yẹn dẹ̀rú kí burúkú máa pọ̀ jù nílẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni o because wọ́n ti wò ó pé tí àwọn bá tó bá ti kírun sáwọn lára àwọn máa rárá ìjọ náà wọ̀ gbogbo iṣẹ́ bí yóò fáwọn lóṣù ó máa parẹ́ kábíyèsí lódìmọ̀lẹ́ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn kìrìsìtẹ́nì náà ti wò ó pé táwọn bá ti gba Jésù gbogbo ẹ̀ṣẹ̀ àwọn ti lọ bẹ̀ kán ṣe bí. bẹ́ẹ̀ ni o ó ti yé yín kò hmm. sí ẹni tó jẹ́ ló máa sin irú wọn lòun nígbà àti òdodo tó bá ṣe fi nínú lẹ́sẹ̀kẹsẹ̀ ló bá ti máa jẹ̀yà ẹ̀. kábíyèsí lódùmarè. aṣọ ò ní pé méjì aṣọ hmm. ẹ̀ máa máa pọ́n ni. kábíyèsí lódùmarè. ẹni tó bá tó bá tó bá ṣe tìrúmọlẹ̀ rúmọlẹ̀ máa gbé ni èèyàn ò lè sọ wípé bàbá àtìyá òun ibi kẹ́ni ẹ̀ má rí ibi nǹkan tó ń hmm. ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ni mo sọ fún yín. kábíyèsí lódùmarè. wọ́n sọ wípé àwọn tó ní ilẹ̀ yẹn pé ibo ni wọ́n. wọ́n ti wọ́n sọ ìlànà ìṣègùn náà tó ń pè sórí ilẹ̀ yẹn ó lè jẹ́ kílẹ̀ yìí gba ìdílé kristu ó dìgbà tí wọ́n bá padà sí ọ̀dọ̀ ibi tí a ti wá tẹ́lẹ̀ òun ilẹ̀ Yorùbá máa tó lédè hmm. gbogbo ìtàn ṣe kò sí nǹkan kò síbi tí ilẹ̀ Yorùbá ń lọ hmm. àti tó bá padà sígbà ìyàṣẹ tó amẹ́ríkà bẹ̀rẹ̀ ní gbígbà àwọn amẹ́ríkà ń ṣe ìṣiṣẹ́ wọn wọ́n dẹ̀ ń ṣe àwọn àṣẹ tọ́sí wọ́n máa ń pè ní kọ́ náà fẹ́ dáhùn díẹ̀ wọ́n ń ṣe nǹkan kan àwọn máa ń pè ní memorial day memorial day ni ọjọ́ tí wọ́n máa ń rántí àwọn òkú ni hmm. wọ́n máa ń rántí àwọn òkú wọn ni. wọ́n rántí ń ṣe káàkiri hmm àwọn òkú wọn tó ti kú àwọn àṣìṣe ọjọ́ yẹn hmm. wọ́n máa dìde hmm. wọ́n máa ṣe memorial day pé gbogbo àwọn tó ti pọ̀ máa lọ sí bẹ́rẹ̀ grand máa gbé fúláwà ni wọ́n máa ṣe oúnjẹ kí ni wọ́n ń ṣe yẹn kí ni wọ́n ń ṣe yẹn hmm. èèyàn wa máa sọ wípé mú o máa bá àti àwọn bàbá wa tó ti lọ bí èèyàn bá ti gbàgbé orísun ẹ ní odò tó bá gbàgbé orísun tí kò ní yóò gbẹ ni o olùgbàgbọ́ olùyà yóò gbẹ ni o. nǹkan tó ń ṣe kankan sí wa nìyẹn. ẹ̀sùn olùpẹ̀ ìyá mi ifo bàbá ṣe lórí mi bàbá ṣe ẹ̀yà gbà pẹ̀lú mi gbé pọ̀. hello. hello. ẹ kalẹ̀ ifa ẹ akó ètò ifo bàbá ṣe. ẹ kó ètò lè máa fún iṣẹ́ ojú òní tí bàbá mi àṣìlá alákànṣe àṣìlá máa ṣe o àṣẹ o. ìgbà tí gbogbo náà bá dé tán àní dùn ìṣẹ́jú kan fún yín o. àṣẹ o. bá a ṣèlú àti gbogbo ẹbí ṣèlú kan táwọn máa sọ ọ́ sí nípa à ń sọ̀rọ̀ yìí àyàn àwọn ọmọ kóòtù òjìrì táwa nínú àṣà àjòjì níwọ̀n tó ń jẹ́ ẹ̀sìn ṣẹ́ni ìwọ̀n pẹ̀lú àwọn kristian ọ̀pọ̀ àwọn mùsùlùmí tradition ni gbogbo ẹ̀ bẹ́ẹ̀ni ìṣẹṣe ni ìṣẹjú ìṣẹṣẹlẹ ń ṣe ìṣẹṣẹ ń lu ìṣẹṣẹ ló ń lu ni mùsùlùmí òun ni ìpínlẹ̀ ìṣẹṣẹ ló ń lu ṣe ń bì ìṣeríṣe làwọn ń ṣe ń lẹ̀ tiwa bàbá mi tó bá gbà nínú Quran tó ń sọ ẹ ṣẹ́rí bàbá mi fẹ́ pa ọkọ̀ fún lálẹ́ bàbá mi ta ọlọ́run ṣẹ́rí wọn búkọ̀ tó ń pààyàn yẹn àtọ́n fúlàní yẹn ìkan tó kà nínú ìwé Allah òun náà ṣe o ìkan tí Allah ní kan ṣe òun náà ṣe o òun ṣe ọlọ́run Allah òun ṣe ọlọ́run gbọ́dọ̀ ṣe ọlọ́run bàbá mi ẹni kọ́ lọ ka Quran nine one to five or three to five Allah ní ẹ wọn gbé ó ní wọn tó gbà fún Islam ó ní ẹ wọn gbé ó tó bá ti kí ọ gbé kọ́ gba owó lọ́wọ́ ránṣọ̀ òun lọ́wọ́ fúlàní ṣe tó ń gbó hmm. tó máa kí ọ gbé ó ní tó máa fọwọ́ lẹ̀ tí wọ́n bá gbà fún wa lórí kan pa wọ́n ẹni bá ní irọ́ mo pa tó bá ní irọ́ ni mo pa àwọn tí mo sọ yìí tó o bá lọ kà tó bá ń dá mi lọ́jọ́ kan tí mo sọ ìyá mú ẹ má hmm. ṣe ìdùmarè tí wọ́n kọ́ mo parọ́ ní kílẹ̀ kó mú mi tí mo sọ yìí tó kọ́ mo kà á one to five verse verse five Quran chapter nine verse five. bẹ́ẹ̀ni Quran nine one to five ọkẹkẹ láti àkọ láti three. Hmm. ẹ ṣe àdúpẹ́ wọ́rẹ́ mi <laughs> bọ́dà àwọn tó ń rẹ́fẹ̀nsì Quran yẹn <laughs> wọ́n jẹ́ ká mọ̀ pé etí wọ́n ṣe yìí inú ìwé táwọn náà kà ni wọ́n ti nínú táwọn náà tán gbà láti kà bọ́dà mi iléṣà bọ́dà mi ra twenty us dollar fún wa ẹni dààmú lórí ètò yìí iléṣà kí lorúkọ ọmọ twenty us dollar náírà fún wa lórí ètò ẹni dààmú mo ní tẹ̀lé super tanks special tanks fún wa ẹni dààmú mo ìfẹ́ ẹ olódùmọ̀ ilẹ̀ nífẹ̀ẹ́ ìran abayín ilẹ̀ nífẹ̀ẹ́ ilẹ̀ ìwà ilẹ̀ nífẹ̀ẹ́ ojú wa ní tìyín kì ṣèmi ilẹ̀ nífẹ̀ẹ́ ìran abayín ilẹ̀ nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ dàrú á wà lórí ètò àtẹni bílẹ̀ kẹrẹ owó fún wa gẹ́mọ̀ owó fún wa ojú òní tí o lọ́dà mi iléṣà ẹ̀ẹ́nì dààmú o twenty US dollar àbí twenty pounds ní ni wọ́n rà fún wa ojú òní tí yìí ojú òní tí yìí o ojú òní tí yìí o twenty pounds ni wọ́n rà fún wa ojú òní tí yìí lọ́dà mi iléṣà ojú òní tí yìí gbogbo àwọn ọmọ Yorùbá àwọn ọmọ ọkọ ọmọ ọkọ ní mọ́ṣáláṣí ọmọ ọkọ ní sáláì mọ́ṣíṣẹ́ ọmọ ọkọ bẹ́ẹ̀ lọmọkọ ṣe nǹkan lẹ́yìn abawa ni abínibí tiwa ni kìsàbínibí tiwọn. broda mi iléṣà ẹni dààmú ẹ ṣàdúgbò ẹ̀yìn olùfẹ́ àlọ́hùn ẹ bá a dá sí tò mufti àtolúwo fẹ́ tala yorùbá wọn rẹ̀ tà mọ́ wa lórí ni mufti olúwo wọn làwọn tẹ tala yorùbá mọ́ wa lórí mufti ló sọ bẹ́ẹ̀ kẹsẹ̀ mi o ó ní òun àtọ́gbó òun làwọn fẹ́ ta ilẹ̀ yorùbá mọ́ wa lórí wọn fẹ́ kó jẹ́ pé kódà ó sọ pé wọ́n tún kó àwọn fúlàní wọ́n tún kó wọn pamọ́ lé láti wá jẹ ilẹ̀ yorùbá lógun ní tó sọ ni mò ń sọ o kèsè mi mo sọ o tó táwọn nǹkan àìsàn tàbá ti sọ àwa lẹ́mìí bá jà àwọn tó sọ ẹ̀ ní bá wọn jà hello. hello. ẹ kalẹ o. ẹ kalẹ. ẹ yẹ lórí ètò ni mo wà. ẹ ti wà lórí ètò. ẹ mo fẹ́ dá sí ọ̀rọ̀ tó ń lọ. oya oya oya ìsíwọ̀ ìkòlò. ẹ̀ka máa nù pé lásìkò. oya dá sí. ẹ ọ̀rọ̀ lórí olúwo yẹn. Hmm. àwọn ọba níwọ̀n pé àbí ó ní ìlú bó bá ti wọ ọba ló lè ṣe ń lu ẹ̀ bóyá gómìnà ògùn kà pa ẹ̀. ǹgbọ́n tá a bá rí àwọn kan tó dìde ń sùn wípé à ń fẹ́ ibi tí olórí burúkú mùsùlùmí àbíwèé nìkan pé yẹn tá a bá tẹ̀sí ti bẹ̀rẹ̀ lọ tán gbógun tiwọn bẹ́ẹ̀ à ń gómìnà náà ti máa ọ̀dà àwọn kìnnìkà tó máa rẹ̀ káwọn ẹ̀gbọ́n fẹ́ dàlú. ǹgbọ́n hmm. ìgbà táwọn ẹ dé bẹ̀ ìgbà tí wọ́n ń pààyàn bẹ̀ kò sẹ́ tó gbọ́ hmm. nísìnyí báyìí wọ́n ti gbẹ̀ silent tó yà pé àwọn alálẹ̀ tí àwọn aláìmọ̀ kó sínú tó fi ń sọ̀rọ̀ ẹ̀ jáde òun bá sọ́tọ̀ gan káwọn tó máa fi pé à wá nítorí sọ ìkúrẹ́ kó sọ́lọ̀ ńlá yẹn. Hmm. tó àwọn aráàlẹ̀ náà ṣiṣẹ́ ẹ̀ ń bò ní. jẹlẹkẹlẹ lọ pa wọn aráàlú yẹn aráàlú tán lọ pa yẹn jẹlẹkẹlẹ lọ pa wọn. ẹ ẹ nà hmm. ó. tó lọ sí ọ̀gọ́rọ̀ yẹn ti jáde sí i ẹ káwọn gómìnà kan pé àwọn máa kọ pẹtíṣẹ̀ pa ọbọlúwo yẹn ni o. Hmm. mo fún yẹn ọbọlúwo ló kún bá wà lọ́ba àgbẹ̀ òbá faramọ́ tó ń ṣe fún rọba ló máa lọ fẹjọ́ ìsìnkú náà máa rẹ̀ẹ̀sẹ̀ náà dẹ̀ máa wọ̀ ọ̀nà ló máa stop ẹ̀ ìkọ̀sọ́ ní backup backup tó ní ẹ̀ ló ń jẹ́ kó máa ṣe dáadáa tó ń ṣe yẹn. o bẹ́ẹ̀ni o. so kán mọ ráwọn ọba pàápàá àwọn lára àwọn ọba tó ń gbọ́ program náà sàrà táwọn ọmọ wù kán mọ bẹ́ẹ̀ máa pa professor mi lọ kán kọ petition kán kọ pa ọba àwù yẹn. Hmm. kí gbọ́nà kán yìnbọn jẹ kán jẹ wọ ọ̀nà ìtọ́ka bá gbẹ́ni tó jẹ máa bọ́ sórí kí ni máa yẹ̀yí àwọn ẹ̀sìn kan tí ó rà bá tó dẹ́n sí ọmọ kan sílẹ̀ kó tó wá jẹ́ bẹ́ẹ̀ni kó bá wẹ̀ láti ṣe mọ́ kó gbé kó lẹ̀ kó ṣe dandan. bẹ́ẹ̀ni èèyàn pọ̀ tó fẹ́ jọba. àbí ṣé ẹ gba agbára pé gbogbo nǹkan ti nǹkan olóṣèlú olóṣèlú ṣé ó yẹ kí ẹ kàn jẹ ìgbà ìjọba kọjá dá gbé kó máa jọba tó hmm. kò tiẹ̀ kò sí kò tiẹ̀ kò ṣe ṣe ọba rárá rárá hmm. kò ń sọba rárá kò nífẹ̀ẹ́ ìlú tó bá nífẹ̀ẹ́ ìlú ni gbogbo tó wà ń lù láti ìlú ìtẹ̀lé ẹ̀ ló ló máa máa mójútó lá máa gbé lárugẹ. bọ̀ torí owó tó ń gbà deficit interest yẹn ló ń pa owó tó ń gbà tó ń rí gbà tó ń tẹ̀ dákàntì ẹ̀ ló ń tẹ́lẹ̀ lórí. bribe ohun owó rí bákọ́ṣàn kò dẹ̀ mọ́ tán ẹ̀ ẹ̀ nà ó ohun tó ń owó rí bákọ́ṣàn àti pé tó bá òkú máa tètè kù kékeré tó tètè kù kọ́ pẹ́ẹ́gbẹ́gbà tó bá dàgbà àwọn táwọn kankan bá ń ṣẹlẹ̀ sí àwọn àwọn nǹkan tó ń ṣe é sùn mọ́ pàṣẹ ti máa sùn hmm. pàṣẹ bá tu ìgbọ́dọ̀ fẹ́ fojú sí. owó hmm. pé bóyá ẹ ẹnìkan tí yàrá ló ní yìí ni tàbí yàrá ló tẹ̀lé ìlú. Hmm. ẹni káwá gbàgbé àwọn alálẹ̀ tí wọ́n tẹ̀lé ìlú tí àlàtò bá sí níbi láti lẹ̀ wọ́n ní kí ẹ̀sìn wá bẹ́ẹ̀ náà ìlú tó bá dáná dàpọ̀ ẹ̀wọ̀n lè jẹ́ fún wá bẹ́ẹ̀ náà. bẹ́ẹ̀ ni o. ok mo àti lọ tó ti oyè tó ti ń tòrò ẹwà dàgbà pé ẹwà fẹ́ ti dàrú hmm. ẹ̀yin ní òtún lè fún ẹ tó bá yá ìwà máa tún ìwà máa ti jẹ́ tó lọ sùn ó lọ sùn o lè lọ́pọ́lọ́ pé à ah, ọmọ mo lọ sùn náà gbogbo nǹkan tó gbé wá yìí hmm. kí gẹ́gẹ́ fi pé ìtàn Yorùbá wà nínú ẹ̀ hmm. nínú bá gbá fún kò síta ìran ẹ̀kan yìí bẹ́ẹ̀ nínú ẹ̀ nínú ẹ̀ Ọbàtálá kò gbà yàtọ̀ kò sí ẹ̀kan náà ẹ̀ẹ́dẹ̀ gbà wọn wá ní kẹ́ ẹ gba ogun kan yín jẹ́ ẹ̀ náà jẹ́ ń bàjẹ́ ọba ẹ̀ fẹ́ wọ náà ẹ̀ ẹ̀jẹ̀ kí ló ń jẹ́ ìjẹ́ náà kí ló ń jẹ́ ogun ah, ah. ramanya wa. àmì àdínà. lọ́ládùbáwá dá àlìjáná wọ́n dá jáànàmọ́ àwọn òyìnbó wọ́n dá airfire wọ́n tún dá paradise tó kí ló wá lò ká pẹ̀lú gbogbo wèrè yẹn. tó hmm. tán bá lé ẹjọ́ kí ó bá pé ìgbésẹ̀ kan bàbá àwọn bá lè jù ẹ mọ̀ pé ìjọba wọn lájà ju jésù kán mú ẹjọ́ yẹn látọ̀dọ̀ ìjọba. Hmm. kán kọ́ petition kan lọ fún gómìnà Ọ̀ṣun sí gbàgbàgbà ló ṣẹlẹ̀ kan fi fídíò evidence kan fún fífi kó náà wò ó lè rìn pé anytime ní nǹkan lè ṣẹlẹ̀ ìgbà ńlá máa sáká kiri pé à òun mọ̀ pé nǹkan bá ń ṣẹlẹ̀ ìbọ̀sọ̀ gbọ́dọ̀. àwọn ọmọ Yorùbá àárí bí ọ̀nà àwọn òbí ẹni pé àwọn òbí ẹni pé ó ń ṣeré ni. ọ̀nà táwọn ń gbà wò kí ni àwọn ò rí báwa ṣe ń rí i kí ni bá máa rú tán ọ̀sẹ̀ tó nìkan ó máa tún ó máa tún jọ́ bí ọ̀gán. kábíyèsí ló dùn mọ́. ṣé gbọ̀ngàn ni kò ní rí ọ̀rọ̀ ẹ̀sìn ó lọ sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n fẹ́ẹ́ gbà lù ú. Hmm. Hmm. a rí wípé wọn àwọn kẹsàn-án lọ ẹ̀sìn wọ́n ní ohun àlùmọ́nì kan wà ń lu yẹn ìjà lọ hmm. sí kópa yẹn tó ohun àlùmọ́nì wà ń bẹ̀ ni kò sábà bí ẹnìbọ̀dì tó jọmọ ìlú yẹn mọ̀ nípa gbogbo wọn dànù tó wọn á lè jókòó síbẹ̀ wọn á máa wa ìsà wa gbogbo ẹ̀ tó ewu wọn tí ọ̀sẹ̀ tó máa bẹ̀ yẹ̀ lọ́wọ́ ẹ̀wò gbogbo àtàlẹ̀ yẹ̀ lọ́wọ́ ẹ̀wò á ní ìsà máa fún wọn kọ́lá máa fa kíníkà mílíọ̀nù méjì so káàmá àwọn yorùbá ilé ìjọba dẹ̀ lówó ilé yìí mọ́nà ẹ̀ gbọ̀dọ̀ àlà ẹ̀ka ìgbó yẹn káwa ilé ìgbà ọ̀tá òjì ẹ̀jẹ̀ jẹjẹ máa ju àbẹ̀fẹ́ gbàlú ni ẹ̀jẹ̀ jẹjẹ àjẹjẹ jẹjẹjẹjẹ ni wọ́n wọn kì í jẹ́ ẹ̀ka fún wọn o. so káàmá yòókù bí ẹnu bẹ́ẹ̀ nìkan náà kàn ṣe kinní kan wọ́n bá rí pàṣẹ kìdí mọ́lẹ̀ mẹ́rin àtàwọn àti máa ṣẹ́ẹ̀dì káàkiri wọ́n máa gbọ́n ṣẹ́ẹ̀dì káàkiri débi àtàwọn àti fọ́ọ̀n fẹ́ gbà bùnmí ẹjọ́ gẹ́gẹ́ bí bọ́lọ̀ ìpèyàn náà padà hmm. bọ́lọ̀ ìpèyàn padà tó tí ẹ bá ní gbẹrẹgbẹrẹ lè gbé látara bàbá bàbá yẹn náà ẹ bá bàbá kan sọ̀rọ̀ kó lọ bá bàbá kan sọ̀rọ̀ hmm. láti bẹ̀ ìpẹ́tíṣàn jáde ó jáde sọ́wọ́ gọ́vnọ̀ kan fi ẹ́fídẹ́ǹsì kan fi tì í ó lè gbégbèsè lórí ẹ̀. bẹ́ẹ̀ni. gọ̀ọ́sán máa ti bá máa ti dẹ́gbọ̀ ìyẹ̀ ìwó yẹn bẹ́ẹ̀ ń sìn ìlú ìlú tó bá tún wà lẹ́gbẹ̀ẹ́ ìwò náà tó máa fẹ́ ràn ẹ̀ nà ó. ẹjọ ọlọ́run á máa kó yín ọlọ́run á máa ṣiṣẹ́ sọ yín torí ẹ a mọ̀ pé àwọn ọ̀tá ń gbógun ọlọ́run máa jù wọ́n lọ. ẹ ẹ ọlọ́run máa ṣiṣẹ́ sọ yín. ẹ ṣe orí kọ́kọ́ ẹ ṣe àdúpẹ́ o gbogbo ẹ̀yọ́ mọ́kọ́ yorùbá ojú òní tì yín o gbogbo ẹ̀yọ́ mọ́kọ́ yorùbá káàkiri àgbàlá ojú òní tì yín ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe àdúpẹ́ gbogbo ẹ ti ń sọ là ń gbọ́ làwọn ọmọ ọkọ yorùbá ń gbọ́ la olólùfẹ́ wa yorùbá ń gbọ́ gbogbo àwọn yorùbá ń gbọ́ gbogbo àwọn ọmọ ọkọ àtàtà ni wọ́n ń gbọ́ ẹ ṣe àdúpẹ́ o oh seven o oh six one zero triple nine one one òun ni ẹ máa pọ̀ sí ẹ jẹ́ kàn bá a pín ní ẹ̀ o oh seven o six one zero triple nine one one o seven o six one zero triple nine one one òun lẹ́ pè sí láti jáde tó gbọ́n ẹ̀mọ́ yorùbá kó gbọ́n ẹ̀mọ́ kọ́ yorùbá o seven o six one zero triple nine one one lẹ́pẹ̀ sí o seven o oh six one zero triple nine one one lẹ́pẹ̀ sí mufti mufti mufti muftau àti bọ̀dá rẹ̀ wọ́n fẹ́ talẹ̀ Yorùbá wọn wá lórí wọ́n làwọn ọmọ ọkọ Yorùbá wọ́n ní kó dúró tì wá wọ́n làwọn ọmọ ọkọ Yorùbá wọ́n sọ wípé ilẹ̀ bàbá wa wọ́n làwọn gbà mọ́ wa lọ́wọ́ àwọn ọmọ ọkọ wa ń wò ó bẹ́ẹ̀ ni pé ìjà mọ̀ kankan àwọn obìnrin pọ́nrọ́ wọn pa àwọn obìnrin pé tí wọ́n sọ ò nítumọ̀ àwọn obìnrin pé wọ́n ṣeré ni ǹjẹ́ àgùdọ̀ pélére bí bèrè bèrè bèrè bèrè ìlú Ìlọrin mọ̀ bọ́ mu alọ́ lọ mo mọ̀ ìjọba mẹ̀ mọ̀ ìrìn lọ́balọ́ba kéèyàn ìjọba mọ̀ sẹ́yìn lọ́rin mọ̀ tí wọ́n ti gbà wò múra lọ́wọ́ ojú tì wá tí a gbọ́n tí mufti mufti mufti tó wí ó ní ọba àwọn níwò olóòna ti fẹ́ gba aláwàní ó ní ó wà fún àwọn ará Sokoto wípé àwọn sì lè lo ọba àwò láti sọ̀rọ̀ fún àwọn ọba alẹ́ yòókù láti polówó ìtàǹgbẹ́dẹ́ fún àwọn ọba alẹ́ yòókù bóyá àwọn ọba alẹ́ yòókù bóyá àwọn ọba alẹ́ Yorùbá yòókù náà lè gba aláwàní ní tó sọ nìyẹn ó sọ̀rọ̀ láti mọ̀ sójú olúwo ni bóyá ọmọ yorùbá bóyá ọmọ ọkọ yorùbá bá dá sí o seven o six one zero triple nine one one wọ́n ń tẹ́lẹ̀ dá sí pátán fún wa bọ́dà mi iléeṣẹ́ àìní dààmú o tẹ́lẹ̀ dá sí pátán fún wa àwọn àwọn bọ́dà mi tún zùpítà wọn ò tí ì dé tó má dé wọn ò rà á àwọn bọ́dà mi táwọn àṣeyọrí wọn dé wọn ò rà á. rasheed adépọ̀jù tí wọ́n bá dé wọn ò rà àwọn bọ́dà tó mọ̀ dá sí pátán sí ni dààmú ojú ò ní tì yín lórí mi ò bá yín ṣe gbàdúmọ̀ lè bá yín ṣe ẹ mọ òjò tiwa òjò ní tiwa òjò ní tiwa ojú ní tiwa ìgbà káàkiri gbogbo àgbà láyé ẹ dá sétò mufti tìlú wo ó sọ wípé gbogbo ilẹ̀ Yorùbá làwọn kan ti gbà àwọn ọmọ ti gbà wọn kan láàyè láti Sokoto Olúwo gbà wọn láàyè sínú ààfin rẹ̀ ó bọ́ wọn yó ó fún wọn lóúnjẹ wọn wá sọ fún Olúwo gan pé ìwọ gangan àtẹkọ òdi láwà ni Olúwo wá sọ fún pé ẹ bẹ̀rẹ̀ kí mi òdi láwà ni tí wọn láwà ni bọ́dà mi léṣe àwọn wọ́n ti ra ten pounds sí bọ́dà mi léṣe àwọn ti ra ten pounds sí ojú òní tìyín o wọ́n ti ra twenty pounds wọ́n ti ra ten pounds sí ojú òní tìyín bẹ́ẹ̀ ṣe ra wọn ìfowópamọ́ ìṣẹ́ lómi máa ń ṣe nígbà tí àwọn ará Sokoto dé dàrá ti dì dàrá ti dì Àyìndé wọ́n gbà wọ́n gbà wọn lálejò wọ́n bọ̀ wọ́n yó nígbà wọn bọ̀ wọn tán yó wọ́n sọ fún wọn pé ẹ mọ̀ jẹ́ kí mi ò ti wè láwà ni bí n bá wá láwà ni a ní sọ àwọn ọba tó kù di ohun láwà ni bí n bá ti láwà ni àwọn ìbá tó kúrò nígbà láwà ni. àwọn Yorùbá ẹ jẹ́ àjèjì kájára wa ẹ mọ̀ jẹ́ mo gbé wa lọ ẹ mọ̀ jẹ́ mo tàn wá ọ̀rẹ́ mọ́ Kamila ọ̀rọ̀ tí ń dùn àwọn ọmọ tó ń dùn àwọn ọmọ ọkọ àwọn kò mọ̀ fi ṣàwàdà tó mọ̀ bá ṣe kí bó bá ṣe lọ́yìn dùn mí lọ́pọ̀lọpọ̀ kò yẹ. ó wà lẹ́sẹ̀ kọ́mẹ̀tì wọn rí ọ̀rọ̀ yìí tún dá àwọn tó ń wò wájú àwa lọ ni ó sẹ́wọ̀n o zero one ó sẹ́wọ̀n o six one zero nine nine nine one one. O seven whatsapp nìkan ni o seven o six one zero nine nine nine one one O seven o six one zero nine nine nine one one lẹ́ẹ̀pẹ̀sì whatsapp nìkan ni o ìwà ìlú ìfìta ọlọ́run ẹ bá dá sétò àwọn èèyàn pé kọ́ ń jára wọn ẹ dàpọ̀ mọ́ bìnú ẹ fẹ́ àgbékò rẹ̀ ẹ bá dàpọ̀ mọ́ bìnú sí wa. ẹlẹ́ o ẹ kò lè tó bàbá yìí. orí ètò lẹ́wà inú mi dùn pé ẹ bọ́ sórí ètò tó àwọn èèyàn ti ń pọ̀ sí pé ìjápè. ẹ ọkẹ ẹ kó gbogbo ẹ bàbá mi Ọlọ́run àwọn pẹ̀lú wa mo bá mo dẹ̀ bá mo èmi náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn èèyàn wa a ti ń kúrò mo dúpẹ́ pé mo kúrò nínú cultist tó ń pè ní Islam. <laughs> ẹ kúrò nínú jàgídíjàgẹ. mo kúrò nínú yéé mo bá wọn dúpẹ́ mo yan Ọlọ́run. kábíyèsí Olódùmarè kábíyèsí fa. ibẹ̀ náà bí àwa hmm lẹ́yìn tó ń bí àwa síbẹ̀ wọ́n sọ wá lórúkọ orúkọ tó sọ mí ọlọ́run jẹ́ kí n bá wọn jẹ láéláé mo jókòó faith hmm. jẹ́ pé èṣù kan ló ọlọ́run kan ló fi ẹ̀sìn yẹn ránṣẹ́ sí ayé èṣù hmm. gbogbo nǹkan tó wà nínú ẹ̀sìn yẹn nǹkan méjì ni ṣìnà àtòlè jíjà ṣìnà àtòlè jíjà ló wà bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ sí ọba olúkú ìjọ ọmọdún mẹ́jọ mo ní ṣìnà bẹ́ẹ̀ sí máa dọ́mọdún mẹ́jọ. bẹ́ẹ̀ ni a tó lè jíjà tẹ <laughs> bá wo gbogbo nǹkan tó wà ń bẹ̀ nínú ẹ̀sìn ìsìláàmù pátápátá èkó tẹ bá tẹ bá ti ṣe àròkù ẹ̀ pátápátá nǹkan tó ń kọ́ wa ni pé ó ṣe lè bọ́ sórí obìnrin kan sórí obìnrin kejì hmm. tí ò ní sí ẹ̀ṣẹ̀ tó hmm. ṣe lè gba nínú àti tìtaná fún Muhammed Mohammed ní ọmọ tó wà adopt hmm. kí n máa sọ Yorùbá adopt adopt child hmm, ọmọ kí náà máa ń pè ní Yorùbá ṣá <laughs> ọmọ tó tó mú láti kékeré bí ọmọ yìí. ọmọ tó ń tọ́ ọmọ tó gbàtọ́ ó gbàtọ́. ó gbàtọ́ Mohammed dẹ̀ mú ìyàwó ọmọ yẹn ó dẹ̀ lọ bá níbi tí ìyàwó ọmọ yẹn wà láti bẹ̀ ó dẹ̀ gba ìyàwó ọmọ yẹn. Hmm nǹkan tí mùsùlùmí ọ̀kìn tí. ìyàwó Saheed ni. bẹ́ẹ̀ni inú nǹkan tí mùsùlùmí ọ̀kìn Zainabu ìyàwó Saheed. ní ilé yẹn iṣẹ́ pé ọlọ́run ló sọ nǹkan tí mùsùlùmí ọ̀kìn ṣe adoption mọ́ nìyẹn ọlọ́run kọ́ ló pa Muhammed kọ́ láṣẹ Muhammed ni ọlọ́run Islam òun ni ọlọ́run òun dẹ̀ ni Muhammed òun ló sọ gbogbo ẹ̀ tí Muhammed bá ṣe ẹ lọ ká iṣẹ́ nígbà tí mo kúrò. olóṣèlú ló ń parẹ́ ṣé ní tí Mohammed bá ti ṣàṣìṣe táwọn yẹn bá ti ṣàlẹ́yìn tiẹ̀ àtúnwá àtún nǹkan alókè ánìkan bá dáadáa ìlànà ṣe nǹkan tó wà ń bẹ̀ nìyẹn kò sí anything ẹ bèrè lọ́wọ́ àwọn ẹlẹ́sìn mùsùlùmí pé kí làwọn kìrìsìtẹ́nì ṣe fún wọn kí làwọn ẹlẹ́bọ ṣe fún wọn kò sí. Mohammed ni Mohammed bẹ̀rẹ̀ ìwàásù rẹ̀ níbi nígbà tí òrówó ṣe ó lọ fẹ́ obìnrin tó lówó lọ́wọ́ ìgbà tí àwọn èèyàn ò gbà tiẹ̀ gbogbo àwọn tíìmù tó ń sọ pé nǹkan tó ṣe kò dáa ẹmọ nǹkan tó ṣe kọ́kọ́ fi wọ́n lẹ̀ nígbà tó ti wá lọ sáwọ́ sí nàìjíríà tó ti wá lágbára tí òrówó ṣe ẹ̀sìn yẹn mọ́ ó dà ìgbà méjì dàbí àwọn ọmọ gáàjì ni tó wọ́n bẹ̀ sí ń pa àwọn tíìmù yẹn ó bẹ̀rẹ̀ sí ń pa àwọn láìṣẹ̀ láìrò láìṣẹ̀ kankan torí pé àwọn yẹn sọ pé nǹkan tó gbé dání yẹn kì í ṣe nǹkan táwọn lè gbà torí wọ́n ti gba christian christian was six hundred years nígbà yẹn ni Muhammed wá bẹ̀rẹ̀ sí pa àwọn àwọn alọ́sàpamọ́ táwọn yẹn bá ti torí àwọn ojú yẹn náà máa olùṣòwò ni wọ́n wọ́n jẹ́ alárìnkiri hmm. àwọn ọmọ mohammed àti olùsápamọ́ tó bá ti ń bọ̀ wọ́n á gba gbogbo àwọn yẹn wọ́n á gba kámẹ́ wọn. èèyàn ní fún bàbá mi ìkejì ni wọ́n pé ẹ wá gbowó nígbà ẹ̀sìn yẹn nǹkan tó jẹ́ kó sun pátápátá mo kó àdéhùn kan débi pé ìyàwó afọ́jú lórúkọ sọ̀rọ̀ sí mohammed afọ́jú yẹn wá pàyàwó ẹ̀ wọ́n á gbẹ́jẹ̀ lọ́sẹ̀ dò sọ́dọ̀ mohammed mohammed wá sọ fún wọn wípé àtàwọn pé nǹkan tó ṣe ló dáa bèbè ó sọ̀rọ̀ fún wa ní ìṣe kó sọ̀rọ̀ sọlọ́run ẹ máa gbọ́ o tani ọlọ́run ìṣe pé ẹnìyẹn sọ̀rọ̀ sọlọ́run o ó sọ̀rọ̀ sí wa ní so mo wá wo àwọn àtìsí mo wá wò pé ṣé ọlọ́run ló fún ní àtìsí náà àwọn wèrè kan tó ń tẹ̀lé bí asọ́ọ̀bì tiẹ̀ báyìí tó ń tẹ̀lé àwọn aṣòfin yẹn o tó bá ń gbọ́ kẹ́nìkan kan máa sọ̀rọ̀ sí Mohammed pé tí ọlọ́run sọ̀rọ̀ máa nǹkan tí Mohammed sọ fún ara ẹ̀ ní òkè pé wáyà ọlọ́run ló sọ fún ọ ọlọ́run kọ́ ló sọ fún sọrí nípa ọ̀rọ̀ bàbá nípa olúwo àti ìwà bí wọ́n dẹ́ bá ṣe ìdílé mi bá dẹ̀ ẹ má jẹ́ àfi ṣàwádà o hmm. ẹ má jẹ́ àfi ṣàwádà torí àwa lè máa rò pé kò sí kan tó jọ kíní kan kìíní kan èmi náà ti bá wọn sọ irú ẹ̀ yìí nígbà tí wọ́n bí mi sẹ́lẹ̀ Islam máa ń bínú gan ẹ̀sìn ẹ̀ máa ń jẹ́ kéèyàn bínú gan ni ìgbà tó máa kọ́ ẹ̀ ní Islam ní ìbínú kò sí ìfẹ́ kò sí nǹkan tó ń kọ́ ẹ̀ nítorí àwọn ìbínú lọ pé kò máa jà fún Muhammed kẹ́rì kan tí bàbá yẹn sọ yẹn ó yẹ ká ṣe ìwádìí ìlú yẹn tó bá jẹ́ lóòótọ́ ní bọ́ọ̀lù yẹn rí o èmi tó dárúkọ bóyá ìwé ilé àbí nǹkan kan bẹ́ẹ̀ni ó tí àwa Yorùbá ìjọba gan tó ṣèwádìí tí àwọn Yorùbá tó wà Nàìjíríà bẹ́ẹ̀ yẹn tí wọ́n bá lè ṣe ìwádìí fún ara wọn. lórí ìlú tó dákọ lórí fúgàmù yẹn ìlú tó dákọ yẹn tó láwọn lọ kógun jà àwọn lọ pa àwọn panu? bẹ́ẹ̀ ni tani Ọlọ́run ẹni nọ́mbà mi mi ìfẹsẹ nọ́mbà mi ni tí irú àrùn àìta wà ń bí tó bá jẹ́ pé wọ́n fẹ́ wọ mọ́tò lọ sí ìlú yẹn ni ká kàn lọ wo nǹkan tó wà ń bẹ káṣá mi lọ hmm. irú àwọn àyè lè fún mi mọ wọlé ká mọ̀ pé ṣé bí lóòótọ́ ni bàbá yìí ń sọ tó bá jẹ́ lóòótọ́ ni bàbá yìí sọ àwa tá a wà lókè òkun a ní iṣẹ́ láti ṣe wọ́n jẹ́ kán sún òun wọ sílé ẹjọ́ ni èèyàn kò lè pààyàn tó bá jẹ́ lóòótọ́ ni kò jẹ́ hmm. just sit down kájọ hmm. máa wò ó ká máa sọ lórí social media hmm. ó jẹ́ káàkiri gbàdáre mo rí i pé ìyá ìyá dára ti sọ nípa ẹ̀ ẹ̀yin náà ti ń sọ nípa ẹ̀ so ní gbogbo àwọn media bá lè kóra wọn pọ̀ ká kígbe wò ká ṣe àmì fún ara wa ká sùn àwọn people sí court àwọn ọmọ máa ń gbéra wọn lọ sí court àdó wa gbé wọn lọ court ń sìn fún ara wa so hmm. that ah, wọ́n lè mọ̀ pé ṣé lóòótọ́ ni máa yìí sọ àti lọ ẹ ẹ lọ sínú onílù kẹ̀kẹ́ ọlọ́pàá yẹn nílẹ̀ Yorùbá bẹ́yìn bẹ́ẹ̀ni àbẹ̀dàjẹ́. kò possible now. torí bá kò possible if not kẹ́ ṣe èmi máa pe nọ́mbà yìí sìn ká bá lè ṣèwádìí yẹn ká lọ ṣe àmì ń bẹ̀ ẹni tó tún lè ṣèwádìí yẹn dáadáa ni bàbá yìí tó máa sọ̀tàn yìí bàbá tó máa sọ̀tàn yẹn dáadáa yẹn. Lájí Abbas Lájí Abbas bàbá yìí lè ṣe táwọn kan ti graduate ṣé lóòótọ́ olúwo ṣe irú nǹkan tó ṣe yẹn tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àwọn international lè dìde sí olúwo ò lówó ṣe àwọn tó wà ní international tó jẹ́ pé wọ́n lè fojú máa yí ìbálẹ̀ ẹjọ́ hmm. èmi fẹ́ ro gbogbo àwọn tó bá sì ń tẹ̀lé Islam lẹ́nu ọ̀nà ìparun náà lọ ọ̀nà ìparun náà lọ hmm. gbogbo ẹni mo fi sọ gbogbo ẹni mo fi sọ ẹni bá ní Islam kan lòún gbà kíní kan òun gan ló dùn ọsọ ilé ẹsìn tó ń kọ́kọ́ wa pé tó bá ti dọ̀rùn virgin lọ́wọ́ máa bá sùn bẹ̀ ló jẹ́ pé tó sọ pé nǹkan ọmọkùnrin kò ní lọ lẹ̀ mọ́ pé nǹkan ọmọkùnrin sì ṣe seventy two virgin bá a ṣe ń ṣe ìdọ̀tí láì bí ẹ̀jẹ̀ tó ti lọ́rùn ni kò sóúnjẹ náà tó yẹ bá ti sùn àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ fẹ́ wá bá sọ wọn gbógun ti wá àwọn bàbá wa bá ti jẹ́ pé wọn ò lọ dàtú yín àwọn tó ń bọ̀rọ̀ ọ̀pá yẹn máa ń tàbí ọlọ́run àwọn tó kù yẹn ọ̀pá yín jà wọn ò ní ká má ṣẹ̀ṣẹ̀ yín bẹ́ẹ̀ni kí lẹ lọ pa wọ́n fún. kò yé mi o. what kind of religion is that? irú ẹ̀sìn wo lélẹ̀ hmm. ṣẹ́sùn ilé àbẹ́sìn. bẹ́ẹ̀ni o. padà lọ́rùn wọ́n ṣe ń ṣe bí wọ́n ṣe ń ṣe nìyẹn ní gbogbo ìlú o. Hmm. àwọn palestine táwọn bá jà lẹ́nu gbogbo ẹ̀ náà máa gbogbo ẹni tó bá ń wo palestine tó wọ́n ń bọ̀m̀bù wọn wọ́n ń ṣe gbogbo ẹ̀ ẹ má dá wọn lóhùn they are the same people wọ́n lọ sí Jerusalem láti lọ gbàgbẹ́ ni o so wọ́n ṣe ń gbalẹ̀ onílẹ̀ nìyẹn hmm. ìran kan ni sọ̀rọ̀ ẹ̀ mọ́ràn kó bá yá ẹ̀ olúmọ̀ àwọn ẹlòmíì àwọn ẹlòmíì yẹn fẹ́ẹ́rí that religion tells you how to kill people. Hmm. láti enslave àwọn èèyàn. ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe àdúpẹ́. Hmm. gbogbo ẹ̀rọ ìbẹ̀ta ọlọ́run fẹ́yìn tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa ọ̀rọ̀ tá à ń sọ lọ́rọ̀ mùfùtí tó sọ pé olúwo ọ̀gọ́ òun náà sọ wípé àwọn kan àwọn ọ̀ràn yorùbá àwọn ẹlẹ́bọ wọ́n dìjà gbàǹkan kan àwọn wọ́n wá lọ ọ́dà àwọn èèyàn láti Sokoto láti wá kógun pèjà àwọn Yorùbá láti wá kógun jàwá Yorùbá láti wá dalẹ̀ Yorùbá rú wọn lọ rúdà àwọn èèyàn wá láti wá dalẹ̀ Yorùbá rú nítorí wọn sọ báyìí ni pé wọ́n ti wọ́n ti ní tíìmù tán fi gba ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ sọ gbogbo ọba aládé ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ sọ wọn dọba emir ọ̀bùn ńlá wà ní òun ta ní kẹ́ dá sínú ìwé yẹn lórí ìfẹ̀tà Ọlọ́run. hello. ẹ alọ lọrun. orí ẹ kalẹ̀. ẹ kalẹ̀ o. adékúnlé ló ń sọ̀rọ̀ ìfádàrẹ. ìfúba yín ṣe. àṣẹ. ọ̀dà tó tó wà á pa. Uh, ọ̀rọ̀ tẹgbẹ́ owó báyìí ò ní mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Hmm. ẹ nídà tí ẹ nídà tí take matter is serious because our people they are not playing they are not joking. Mm àwa sì ń sùn àwọn ọmọ yorùbá à ń sùn we need to wake up. Mm. so báwa kan ṣe ń wò pé báwọn ṣe ń sọ̀rọ̀ yẹn a gbọ́dọ̀ máa take step sírú nǹkan báyìí. ṣẹ́rí hmm. ní kwara state yẹn ó ní ìlú kan tó ń pè ní ìfẹ́lódùn local government. Hmm. ọba aládé ló ń jẹ ní sàárẹ̀ tẹ́lẹ̀ presently báyìí wọ́n ti wé láwàní fún ọba yẹn. fọba ṣàárẹ̀. mo lè fi ogbẹnu sọ. sẹ́ẹ̀ gbogbo ọmọ yorùbá ọba ṣàárẹ̀ wọ́n ti wé láwàní fóun náà. mo kàn mo kàn fáàmù ẹ̀ ni. tí ìjọba ti ṣe sí ìjọba orí yẹn kẹ́yẹ sí o wọ́n ti wé láwàní fóun ọba ṣàárẹ̀ ó dà báwọn. àtòkè ṣe bá tòkè náà ló ti wá so táwa tábà dìde ká máa take action tí gbogbo àwọn mátà yìí ẹ wo ilẹ̀ yorùbá ń lọ o hmm. ilẹ̀ yorùbá ń lọ ní ní mòrò local government ní bòde ṣáájú ó sì ní mátà tó wà ńlẹ̀ ó ní èèyàn kan tó pè ìyẹn wọ́n pè ní dáúdù ó ní kan wọ́n pè ní mọ́gàjì. mo ló kára bẹ̀tì náà kó àṣẹ̀sì lónà. ní mòrò ní mòrò local government. ṣé kó àṣẹ̀sì lónà. ní Kwara state ni ní mòrò local government. so ẹni tó ń pè ní dáúdù yẹn kò kí ń ṣọmú nílùú gangan wọ́n dẹ̀ fẹ́ gbé láwàní fún. Hmm. mọ́gàjì mọ́ra ìtì ẹ̀ torí lọ́ọ̀yà ni máa yẹn a lè wá a lè ṣèwádìí ẹ̀ dáadáa lọ́ọ̀yà ni máa mọ́gàjì yẹn ohun gangan lóye tọ́ sí. Hmm. bọ̀dá ó dùn wọn lọ gbé wá láti ibì kan ni àtòkè ní látòrí ọwọ́ ọba lọrin náà ló ti wá. so ẹni tí ò kí ń ṣe ọkùnrin nílùú wọn fẹ́ jẹ́ kó máa jọba fún wọn nílùú. Hmm. torí kó lè bá sọ di fúlàní kó lè bá gbélé torí kó lè bá wéláwàní fún. bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ yẹn ní mòrò local government ní Buddhist ṣáájú so ní gbogbo àwọn along line ẹlẹ́yin ìjẹba nìkan ló lẹ́nu ọba adénájẹ níjẹ jẹba àwọn yẹn ò gbà bọ̀dì àwọn yẹn dá dúró ni so iṣẹ́ pọ̀ tá a máa ṣe bàbá iṣẹ́ pọ̀ tá a máa ṣe tá a bá dẹ̀ fẹ́ ṣiṣẹ́ yẹn àwọn náà gbọ́dọ̀ mọ̀ yìí pé yes àti wake up hmm. tí ó jẹ́ ń ṣe pé bóyá à ń bá wọn jà. Ja àbí à ń ṣe kinní bọ̀ tán bá ti rí ipa ti wake up àwọn náà máa lè ti ọwọ́ wọn bọ ah, aṣọ. àwọn náà wọ́n bá wa jà sáà bá wọn jà ni. Eh, torí eh, nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn nǹkan tẹ́yìn tó ń rí lẹ́yìn sọ. Hmm. tẹ bá ní that was like two years ago mo lọ ṣe IT mi ní ṣáìdì Moro local government yẹn wọ́n ń pa yorùbá ṣeré ni láwọn hmm. fúlàní ẹ̀ wọ́n máa lọ sínú okùn wọ́n dẹ̀ máa pa yorùbá ṣeré ní ìṣòro gbé. mòun tí ò lè lè yí o. Hmm. a lot of things is happening ní gbogbo ṣáìdì ibẹ̀ yẹn tó hmm. eléyìí tí wọ́n ń ṣe ní ìwò yìí tẹ́ ẹ̀ bá tètè máa take action sí ẹ wò ó ń lọ o ó ń lọ o torí ẹ̀sìn tó fi ń bojú yìí kò sí nǹkan kan bẹ́ẹ̀ jẹ́ àwọn ọmọ mi mo ti bí kalẹ̀ yìí ní eléyìí tó bá wù wọn kan ṣe ń bẹ̀ but muslim ni mí ìlọrin gangan mo ti kéwì ìlọrin mo dàgbà sí hmm. mi mo mọ in and out mo mọ everything wọn. ó dábàá àwọn àṣẹ àdúpẹ́ bọ́dà mi àṣẹ àdúpẹ́ hmm. ìwọ ẹ̀mọ́ káàrọ̀ òjìire ẹ̀mọ́ kóòtù òjìká tó wà lára yìí ṣẹ́ ń gbọ́ àti ní kí ọgbà àwọn èèyàn dá sétò báwọn èèyàn ṣe ń dá sí náà là ń là ń gbé sí yín létí yìí báwọn èèyàn ṣe ń dá sí náà là ń gbé sí yín létí yìí ṣé ń gbọ́ gbogbo ìlú Ìlọrin wọn làwọn fẹ́ gbà lọ́wọ́ àwọn ọmọ Yorùbá àwọn ọmọ kóòtù òjìrè Ìwó wọ́n ti gbà lọ́ni Ìwó wọ́n láwọn gbà lọ ni wọ́n gbà lọ ni wọ́n ti gbà lọ ni intanet sọ fún mi sísẹ ń gbọ́ wọ́n ní ìlú sàárẹ wọ́n ti wé lẹwà ní pọba abẹ sàárẹ wé lẹwà ní pọba sàárẹ bàbá jí àdìgbà tó wà ní lọwà ní pọba sàárẹ kí ni gómìnà rí ṣe sí torí àwọn kò mọ̀ òkè ẹ̀ gbìyànjú táwọn eléyìí sọ gómìnà lákọ̀ọ́ra ó dágbára kọjá ìwé táwọn eléyìí sọ kí gómìnà rí ṣe sí tó mọ́ tó tó bá rí tó bá wí lábàánì fún ọba àwo náà yàwó olóṣèlú gbogbo àwọn gómìnà yín sẹ́ẹ̀ mọ̀ ni sẹ́ẹ̀ mọ̀ kó ló fi gbogbo àwọn gómìnà yín Ajíbóyè Olúwafẹ́mi ẹni dáàmú wọn na five years dollar fún wa lórí ètò ẹni dáàmú ìlànà gómìnà yín sẹ́ẹ̀ mọ̀ kó lóṣèlú ni wọn sẹ́yìn náà mọ̀ kó lóṣèlú ni wọn wọn wà ní ẹ láìsí rò àwọn gómìnà tá a ti dé àwọn gómìnà mọ̀ wọ́n yìí ṣe tí ò ààrẹ bí èsì ìdíje dàrú mélòó ló ẹ̀ wọ́n ti ṣe tí ó dàrú. ìlú sàárẹ̀ ní ìsìn báyìí nígbà tí wọ́n wé láwàní ọba abẹ síbẹ̀ yìí lọ́mọ ọkọ yorùbá gbogbo yín gbogbo yín tẹ̀ wá níjà gbogbo yẹn aláṣẹ síbẹ̀ lọ́mọ yorùbá gbogbo yẹn aláṣẹ ọlọ́mọ ọkọ yorùbá gbogbo yín àti ìlọrin bí ẹni gbà ti gọ̀ sàárẹ̀ náà tún gọ̀ ni náà fi gbé láwàní fọba sàárẹ̀ ọbọ̀ fàwọn padà gbé láwàní fún wọn wù lánàá bọ̀wọ̀ pa ẹn a máa wò yín a mú tọmọ kọ mọ ìgbà tó náà máa lò ọbọ fà ń wù lánàá fún gbogbo bá tó wà padà sí ń wù lánàá fún wọn báwo ohun tẹ̀yin gómìnà ó ṣe ẹ̀yin tẹ jẹ ọba alẹ Yorùbá ẹ̀yin mo mọ gbẹ ẹni mọ lọ mítì tí mo lẹ mọ lọ mítì ẹ̀yin ọba yòókù tí mo lẹ mọ lọ mítì ṣe ẹẹ èwo ló pọn yín lé nínú kí ọba aládémọ kọ sílẹ̀ yorùbá àti kọba aládémọ dínkù sí. ìwà tí rọba tiwa náà kan tó ń sọ pé ẹ lẹ́sìn èwo lẹ́sìn àṣàlá ní àwọn ló lẹ́sìn pápá àwọn ló lẹ́sìn wọn lè sọba wọn lè wúlẹ̀ àdìfọba ilẹ̀ yorùbá náà nìyẹn. ẹ jẹ́ àwọn bàbọ̀ ó sẹ́wọ̀n o six one zero nine nine nine one one. 07061099911 seven o oh six one zero sí afẹ́kẹ́ dáṣètò ni wàá ti ṣètò láti àná ti ṣètò àti bá gbọmọ Yorùbá sọ̀rọ̀ ẹ̀rọ ọmọ káwọ̀ tó jíire sọ̀rọ̀ lórí ètò tiwa ṣùgbọ́n a tún fẹ́ gbọ́ èròǹgbà yìí yẹn náà làṣíwá sórí live tí wàá jẹ́ ni láì gbà tán ti táwọn alákàrà ti jù mí lẹ̀ nílọrin ìyẹn ti live kankan èdè ìlà àkọ́kọ́ gbọ́n kódà ní pàwà là ń pàwà là ń gbé a fẹ́ gbọ́ èròǹgbà tí náà lórí lórí ọ̀rọ̀ tá a sọ yìí àti wáṣẹ láì ijó tó bá kọ́ ni lára àdíjú kù jó mo ti wá sórí ètò ìyẹn ni kí n wá sí láì káwọn èèyàn káwọn èèyàn sọ̀rọ̀ kí hàn náà. ṣùgbọ́n àwọn táwa ti rí ṣé tẹ̀lé ẹ̀yìn tí àdó ìṣúra bó ṣe sàdákátà yín ṣe láwọn ti àwọn tẹ́ ìbílẹ̀ Nàìjíríà yìí. kúrò ní mo lè bá a ṣe jàre tó ń tẹ̀yìn rí àwọn òre. ebi ń pa wá ìyá ń jẹ wá táwọn tẹ̀wọ́ di fínà lẹ́ nàìjíríà yìí táwọn rí nu. ẹ dájú tó orí ètò lẹ́wà àbúrúbọ yìí. ìbálẹ̀ lọ́hùn ohun yóò ní ha o. àṣẹ o bá gbè yín o. àṣẹ o. ẹ jèrè ọmọ yín o má ṣe o. ìka ní òkúta làwàrà má ṣèjẹ adífá fún ọwọ́ ọmọ abí márùn jèrè àràrùn òkúta wọn làwàrà má ṣèjẹ adífá fún ẹsẹ̀ ọmọ abí márùn jèrè àràrùn ìfá ní ọmọ ọwọ́ kẹkọọ kí n kú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ kí n tójú ẹsẹ̀ rọrùn èrìgì àlọ ifá má jà kú lójú ọmọ ẹ ní mọ sáré ọmọ ẹ̀yin náà ní kú kékeré ẹ dàgbà ẹ dòwò ifá gbìyìn bàbá mi. ohun tí èmi rí lórí gbogbo ìgbésẹ̀ táwọn mufti àti olúwo ń gbé ní igbó pẹ́sà ẹ má ẹ̀ka wa bàbá mi ibi tí ọ̀rọ̀ yorùbá ń lọ ó dùn mí pé ọ̀pọ̀lọpọ̀ wa a mọ ibi tí ọ̀rọ̀ yẹn ń lọ Ewu tí ti olúwo ó kàn máa dùn mí pé àwọn èèyàn máa mójú kúrò nínú ọ̀rọ̀ olúwo tẹ bá rántí ti ìlọrin tó hmm. fi ń jẹ gbogbo ìdílé ọba tó ń jẹ ọba ní Ìlọrin ẹ lè gbúrò mọ́ wọn ti pa gbogbo wọn tán. Hmm, the same thing máa repeat ara ẹ nílùú Ìwó ìdílé hmm. mi tó bá ń jọba lẹ́yìn ọba lúwo ẹ máa rí pọ́n máa pa gbogbo wọn tán ni. Ah, àwa náà ní gbà fún wọn. bẹ́ẹ̀ni ibi ah. tí a máa ti dìde nìyẹn. wọ́n ti pọ ọwọ́ wèrè wèrè ó ṣe wọn a ah, ní gbà fún wọn. bẹ́ẹ̀ni ìlú tá a bá ti rí pé wọ́n ń lé láwàlì fún wọn ẹ máa gbogbo ìdílé mi tó bá ń kù ọ máa pọ̀ fúlàní tó máa máa pa àwọn ìdílé yẹn rùn fún hmm. kídì sẹ́mi ìdílé tán wú láwàlì fún kó lè máa jẹ lọ hmm. ìran yorùbá ẹ̀sìn ilẹ̀ mọ́là wọn ò lè gbé wá sọ́dọ̀ wa. àwọn fàwùrè tán lọ kéwú tán lọ tán lọ kéwú ńlẹ̀ mọ́là tán wá fẹ́ fi máa wùwà ńlẹ̀ yorùbá. aláwọ̀ ọmọ kò ní gbà hmm. àwọn ọmọ kò ní gbà ẹ̀mí yàbọ̀ sí ni àní gbà. bẹ́ẹ̀ ni bàbá mi àtàmẹ́ríkà lèmi ti ń pè à ń láti rọ gbogbo àwọn bàbá wa wọ́n jọ babaláwo àwọn alágbára àwọn igun wọn kọ́ dìde lórí ọ̀rọ̀ yìí hmm. because tọ́ bá ti bí àwọn tó wà nílé kúrò ní awátawà lókèrè ànílè wálé. kábíyèsí olódùmarè. ànílè wálé ìgbà tó bá tó bá ti ń pa ọgbọ́n wọn tó wà nílé báwo lè ṣe expect táwàtawà lókèrè ká wálé ká kọ́ ọmọ wa wálé. Hmm. bí afa kan ń pera ẹ̀ ní emir ní orú lórí ìwó yẹn tó ọmọ ìwó dẹ̀ wà bẹ́ẹ̀ tí gbogbo dẹ̀ lajúlẹ̀ ta dẹ̀ ní ẹ̀wọ̀n babaláwo ń bẹ̀ ta ní gbogbo àwọn àgbàlagbà ní olú ìwó yẹn tọ́ọ̀lì tọ́ọ̀lì dára tó wù hmm. ẹ ṣàárò tani ọlọ́run ẹ wo inú mi dùn pẹ̀lú ètò tẹ́ gbé kalẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ jà fúnra wa náà hmm. nígbà tí bàbá Sunday Igboho lọ bá wọn jà ní gọ̀gàn ọmọ gọ̀gàn náà protect ara wọn sìn hmm. nígbà tí Fúlàní fẹ́ gba gbogbo ìwò ẹ̀yin ọmọ ìlú má dìde ipe ẹ̀fẹ́ rú nǹkan bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni o. àwọn ọmọ òun wà àwọn gbọ́ náà ń gbọ́ program yìí náà ń gbọ́ ogun ẹ̀ we need to stand up tí hmm. mufti máa kúrà dáadáa kí gọ́vnà gọ́vnà ọ̀ṣun kí yẹn má lè sọ̀rọ̀ kò hmm. sẹ́nibọ́dì tó lè tó lè tó lè mú ọwọ́ ẹ̀ dúró pé gbogbo nǹkan tó ń sọ yìí ò lẹ́tọ̀ọ́ fẹ́ fi dà lúrú ni. Hmm. ilẹ̀ yorùbá ni kì í ṣe làwùsà ẹni tó bá lọ àáfà tó bá lọ kéwú làwùsà o lè fi wùwà ńlẹ̀ yorùbá ọmọlúàbí làwa. kábíyèsí lódìmọ̀rẹ́ ọmọlúàbí làwa àwọn òǹṣe haúsá tó ń bá màálù sùn à ń ṣolídọ̀tí haúsá àìsẹ̀ranko. ọmọ bẹ́ẹ̀ ni à ń ṣọ àwọn àwọn àwọn haúsá tó ń gbé inú igbó náà ń gbé àwọn ò ń gbé àwọn ò ń gbé inú igbó. Hmm. Ah, ẹ wo inú mi dùn mo dẹ̀ ọ̀pọ̀ ọmọ yorùbá àwọn tó jẹ́ human rights lawyer àwọn tó jẹ́ ọ̀jọ̀gbọ́n kọjọ́ kọ́ bá dìde kílẹ̀ yorùbá má di ilẹ̀ tá a máa fi máa pè tán tá a máa fi máa pè tán aburú ilẹ̀ wọn tẹ̀lé gbẹtọ̀ because ọlọ́run awọlá ètùtù tá à ń ṣe ẹbọ tá à ń gbé ní gbogbo ìgbà ọlọ́run agbalẹ̀ yorùbá lọ́rùn a àfà àwọn onírùngbọ̀n rírùn àwọn tí gbogbo ṣòkòtò wọn bá ẹ̀tọ́ ẹ pé gbogbo tẹ̀bílíkì ọ̀wọ́n alìsùn náà tẹ̀ rí. àwọn aláyé rúnrún alábẹ́ rúnrún gbogbo ayé wọn ní rún láyé wọn àwọn ń tọ́tí. gbogbo agunmumu kò lè gbogbo ẹ̀ ló kọ́ wọn olórí gbogbo alisu náà tẹ̀ ń wò yẹn. àwọn ẹni òfò sọ́nisẹ́ ni. agunmumu kò lè ó kọ́ ọwọ́ wọn bí wèrè wọ́n máa ń dóyà wọn bí ajá ni. ẹ wo ẹ máa bẹ́tò àbá mi ẹ ṣe mo dúpẹ́. ẹ ṣe mo dúpẹ́ ní dáàmú. ẹ dákun ẹgbẹ́ ní tó wà lórí ètò tí a ti wọlé sí ètò ẹ máa tẹ́lọ̀ bá láì. ìyẹn ti wá wọ́n ẹni tó á lè ṣíà yìí náà ẹ bá ṣíà love and like ṣíà ìwé ẹni tó wà lórí lọ́dọ̀ tẹ́ mọ́ bá tẹ́lọ́bà láì gbogbo ẹni tó bá ra super tanks super tanks orí yín ò ní dàrú super sticker bẹ́ẹ̀ ṣe ń rà ni. mọ̀ lọ́wọ́ yín ojú orí yín ò ní burú orí yín ò ní dàrú fún sí àkúrà wọn jọ wọn ní wọn ni sàárẹ̀ wọn ti wí láàánú fọba rẹ̀ náà gbogbo tí wọ́n rí ti wọn lórí náà nù mo tẹ́ àdí tó wúlé náà kọ́nù lórí àwọn ọba ilẹ̀ Yorùbá ẹ fẹ́ mọ owó láwà ní fún wọn ẹ wà mọ rí bí achievement inú yóò mọ dùn. mo yẹn bá lọ Yorùbá àwọn ọba lọ Yorùbá ẹ mọ owó láwà ní fún wọn ẹ mọ rí bí achievement inú yóò mọ dùn. mo kí aláàyágà ó sẹ́wọ̀n wo six one zero nine nine nine one one afẹ́kẹ́ dá sí tòní ìṣẹ́mi nìkan ní mọ̀ tó gbogbo ẹ̀ o oh seven o oh six one zero nine nine nine one one whatsapp nìkan ní kẹ́kọ̀ọ́ sí gẹ́lú ìfẹ̀tà ọlọ́run yóò ní tìyìn bí wọ́n ṣe gbalẹ̀ yorùbá àwọn ò ní èròǹgbà káṣọ gbogbo ayé káṣọ gbogbo tó ń ṣẹ̀ṣẹ̀ àwọn ò ní ẹlẹ́bọ̀ làwa téèyàn bàbá sọ́dọ̀ wa kó n fẹ́ dífá òun fẹ́ rúbọ àní lọ́ba nílé ṣùgbọ́n yìí lẹ mọ́ rìn kì í ẹ tí ò nílò Islam ẹ lọ gbé bá ẹ kò lówó fún un ẹ wò síra wọn ẹ mọ̀ kí téèyàn bá wá sọ̀rọ̀ tí wọ́n pé yẹn ó fẹ́ sínú bọ́ wẹ́ẹ́ sì gba àkùn nílò ọba nílé nígbà tí ò ní sọ̀rọ̀ ọdún ò tí ì dẹ̀ sọ̀rọ̀ sí kí ní bá sọ̀rọ̀ ó kì í fún ṣùgbọ́n yìí ni ẹ ṣàgbẹ̀ mọ́ kínú ẹ wẹ̀ náà ẹ rádìyàn náà ẹ hìhìhì. ẹ bá ń gbalẹ̀ ńlẹ̀ ẹ mọ̀ sọ ma pé islam ni o kíríkìtìkẹ́ ni o ẹ sì ń jalè sí islam ni kẹ́ máa jalè kẹ́ gbalè ó lẹ̀ mọ̀ tì í àjẹ́ndà islam lẹ́ni ni àbẹ̀njẹ́ àpẹfẹ́ jalè àbájẹ́ndà àpẹfẹ́ jalè sí àjẹ́ndà kẹsàn-án di mùsùlùmí lẹ́ni ni àbájẹ́ndà àpẹfẹ́ jílẹ̀ ńlẹ̀ ẹfẹ kó ràn ẹfẹ kó ràn ọmọ ti yín ẹjá mi tẹ níbẹ̀. mo ṣe láwọn ọmọ ọmọ àwọn ọmọ ká àwọn ọmọ kóòtù òjìlé tó wà ń bì àwọn ọmọ Yorùbá àwọn kó wọn pé ẹ ọ̀rọ̀ yín ò lè jáde jáde hmm. tó gómìnà lò ní gómìnà lò nílùú kò ní tó fẹ́ ṣe kò ní tó fẹ́ ṣe rẹ̀ tí gómìnà kápá gómìnà ìjàlógun tí wọ́n fi lé gómìnà kó lórí sí ti o kó lórí mọ̀lẹ́mọ̀ ìjàlógun tí wọ́n fi lé gómìnà kó lórí sí ni wọ́n ní wọ́n ti dé adéfọ́ba sàárẹ̀ kí gómìnà rí ṣe sí tí báyìí gómìnà náà gbogbo yín náà ti di kristian àti mùsùlùmù kí là ń sọ. sáà gbóngbóngbò tí wọn náà kristian àti mùsùlùmù náà gbogbo yín. gómìnà gómìnà tó bá kàwé lórí rẹ̀ pé yóò mọ̀ pé ẹ̀sìn yẹn ṣe tẹnìkan ìyẹn ló dẹ́sìn Ọlọ́run kó ló dẹ́sìn ẹ kálẹ̀ o. ẹ kú ètò sá. olódùmarè ló ń tò ṣe rí ìkọ̀kan lèmi fẹ́ sọ. tí lárúbáwá yẹn ni ọlọ́run fẹ́ máa fi bá wa sọ̀rọ̀ tá a bá dọ̀rùn ti ẹ̀ yé mi. etí kúrò ní ìsọnù. mo máa ń rò ó ní gbogbo ìgbà gan ó máa ń jẹ́ yàlẹ́nu. Hmm. ó rà ẹ ti lọ. hello ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o. ẹ ti wà lórí ètò à ń gbọ́ yín. à ń gbọ́ yín o. látàárọ̀. wọ́n fẹ́ wọ́n fẹ́ béèrè pé kò sí ìpàdé lọ́balọ́ba mọ́ ni. kò sí ìpàdé lọ́ba torí mò ń wò pé nítorí gbogbo àwọn ọba àgbàgbà wọn náà kọ́ dákẹ́ ni wọ́n lè wò pé bóyá káwọn bá lọ gbẹ́jú sí nǹkan tó ń lọ ní ilé òbò míì pé bóyá ní ilé kan lè lọ sọ àwọn ń bẹ̀ bọ́tẹ̀. wọ́n sì pàdé lọ́balọ́ba bó ṣe ń ṣe ní òye wa tí òun fi lábára ń sùn tọ̀rọ̀. àyẹ̀ náà ni kò wáyé mi. bóyá pàdé lọ́balọ́ba bí àwọn sì fẹ́ mi àwòsí worú ìwó yẹn ìwó súnmọ́ ilé Ifẹ̀ gbogbo àwọn gbogbo kábíyèsí kan dájẹ́ pé kò sí ètò kan wà bẹ́ẹ̀ yẹn ni ó ń báyọ̀ lẹ́kọ̀ọ́ gan because tó bá ti dé ìwò nílò ní ìwò sífẹ̀. Hmm. èèyàn kan lè dákẹ́ báyìí wọ́n ti dákẹ́ yẹn ló ń ti sọ pé mi pé ìdákẹ́rẹ́ mi ní ara kí ló kàn mí àjọ kí ni ìtumọ̀ ìdájí kí ni ìtumọ̀ hmm. lágbára láti máa yẹn ti lọ fẹ́ ọmọ mọ́là ẹ̀mọ̀ pé ó fẹ́ ọmọ mọ́là bẹ́ẹ̀ ó fọmọ fúlàní. ọmọ fúlàní tó bá pẹ́ lọ́jọ́ ọ̀la ń sì wàhálà ló ti dá sílẹ̀ pẹ̀lú ọmọ yẹn. bẹ́ẹ̀ ni o. ọmọ yẹn máa ṣáìdì àwọn màmá animal ṣáìdì màmá àwọn mọ́là ni ó máa kó wọn hmm. wọ̀lú yẹn rẹpẹtẹ. o bàbá ẹ̀dẹ̀ rí ìyọba ní bàbá ìtẹ́lẹ̀ ẹ̀wọ̀n kan lè ní kò gbọdọ̀ jọba àbí ẹ̀fẹ́ kí ọmọ bá má jọba tó bá. kò ṣeé ṣe. ó gbọ́ prógámù máa tó fi olúwo jẹ ẹgbà yẹn tí arẹgbẹ́ lọ bẹ tó lọ bẹ bàbá yẹn kẹ́lẹ́ kó fi kó fi ra rasheed jọba. ókè báyìí wá sọ pé wọ́n á gbèrè pẹ́sàn yẹn lọ́wọ́ ẹ̀ náà pé ẹwà àwọn tí máa tí ọba olúwo fẹ́ yìí tí kò ní di wàhálà lọ́jọ́ ọ̀la kò sọmọ tó bí yẹn máa fẹ́ jọba ó ti lọ káwọn fúlàní wọlé yorùbá ni. bẹ́ẹ̀ ni o. bàbá yẹn ní àwọn ò ní gbà kí ọmọ yẹn jọba ní à ẹ ní gbà kẹ wọn láwọn ní àwọn aráàlú yẹn wọn ní gbà kí ọba kọtán ẹ wọn ni hmm. ẹ̀yin wọn máa ti kó tó dìgbà yẹn ẹ̀yin ti dàgbà ẹ̀yin ti wọlé ti sọmtì ẹ̀yin ò ní sílẹ̀ fún náà hmm. ẹ ní sílẹ̀ náà Hmm. ó lọ dá wa lálẹ́ ó dá wa lálẹ́ sí wa lọ́rùn bẹ́ẹ̀ ni ọmọ tó lọ ìyàwó tó lọ fẹ́ ìyàwó kúnlẹ̀ yorùbá ń bíbọ̀ lóbìnrin fẹ́ hmm. lọ gbé wàhálà wá sí ok báàlà ẹ fẹ́ sọ tí kò ní kó sáàdì màmá ẹ̀ ni sáàdì màmá ẹ̀ mọ́là ó máa rù wọ́n wá ni ìfọ̀tí wọn bá dánwò ẹ̀tọ́ gan ó lè fi gbogbo àdúgbò kan ṣe sáàdì ti màmá ẹ̀ ní kọ́ máa kó wá ni. bó ṣe ní ìyàrá rẹ̀ ó lọ o brọ́dà mi òkèsọlá olúwàfẹ́mi wọ́n ra five us dollar fún wa ojú òní tì yín o òkèsọlá olúwàfẹ́mi wọ́n ra five us dollar fún wa lórí ètò yìí ojú òní tì yín òwò ẹ̀yin tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ tààlọ́n tẹ́lẹ̀ fẹ́ kí tó yẹ wálẹ̀ ayé ò ní wálẹ̀ ẹ̀yin náà ò ní wálẹ̀ ẹ ṣe àdúpẹ́ o ẹ ṣe àdúpẹ́ ẹ olójúmọ́ ló ń dojú tì yín ó dọ̀ ìkúrọ̀ ìṣe kamẹ́rún kọ́ pọ̀lọpọ̀ náà la gbogbo àwọn ọmọ ọkọ yorùbá gbogbo àwọn ọmọ ọkọ yorùbá káàkiri gbàgbà láyé ojú òní tì yín o gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ wa tẹ́ni fẹ́ ìmọ̀ ìlara wa tẹ́ni fẹ́ fara wa tẹ́ni fẹ́ àwọn àbá yín lórí ètò yìí ojú òní tíyìn tẹ́ẹ̀ fẹ́ kí ilẹ̀ Yorùbá ká ṣe gbé tẹ́ẹ̀ kí ilẹ̀ Yorùbá tẹ́ẹ̀ fẹ́ kó dàrú tẹ́ẹ̀ ká tẹ́ni Yorùbá tẹ́ẹ̀ òkè bòun lẹ̀ ìbọn ìsìn ní dàrú tẹ́ẹ̀ òpé tẹ́ bá délé ẹ̀yin tí wọ́n dá sùúrà tẹ́ẹ̀ òkè tẹ́ bá délé ilẹ̀ fẹ́ wá dé bá ẹ̀fẹ́ bẹ́ẹ̀ fi lélẹ̀ ẹ̀fẹ́ pa kó ti kílẹ̀ tó ti gbòòrò kó ti gbòkè jù báyìí lọ kẹ̀kẹ́ wá bálé nílé kí kẹ̀kẹ́ bẹ́ẹ̀ fi wá bálé kí àwọn fúlàní ti wá gbalẹ̀ ojú òní tí yín o ẹ ṣe àdúpẹ́ o ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe ń dá sétò olódùmarè ní dójú tì yín. hello. tani ọlọ́run. kábíyèsí olódùmarè. ẹ kú sẹ́ o. kádùpẹ́lẹ̀ olódùmarè. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ilé ìdùmarè fún àwọn tó dá sílẹ̀ yorùbá tó lè gbé wọn jáde ara wọn lẹ̀ wá. kádùpẹ́lẹ̀ olódùmarè. ẹ ẹ ara wọn ni bàbá Sunday Igboho tó kọ́kọ́ dìde nígbà náà pé kàn yé pa àwọn ọmọ Yorùbá mọ́ hmm. Ọlọ́run á dẹ̀ máa dáàbò bò Ọlọ́run á máa dáàbò bò ibi tí màá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni ọ̀rọ̀ tí brọ́dà mi tó sọ̀rọ̀ tán láìpẹ́ ń sọ lórí ọ̀rọ̀ wọn ẹni tó fi olúwo jọba ṣe rí ṣe rí àwọn bàbá yìí àwọn bàbá yìí tó ti pẹ́ yìí tí wọ́n fa àwọn èèyàn jọba tó yẹ pé wọ́n sọra wọn di afọbajẹ sẹ́rẹ́ hmm. àwọn bàbá yìí kó ká má bínú tó bá dàbí ègbò àwọn bàbá àwọn ló balẹ̀ Yorùbá jẹ́ hmm. torí pé sẹ́mọ̀ wípé lẹ́yìngbà tí lẹ́yìngbà tí Olúwo jọba sẹ́mọ̀ báwọn nǹkan dìde tán lọ níwò wípé nǹkan hmm. lè ọba tọ́ sí tán fẹ́ yọ Olúwo lọ́ba bàbá tí wọ́n sọ̀rọ̀ yìí òun ló lọ dá àwọn pípù yẹn lọ́wọ́ kọ́. bẹ́ẹ̀ni o. kọ́ má lọ sọ mí ti pẹtísùn yẹn torí ọ̀rọ̀ yẹn ti dé kóòtù. lẹ́yìn ìgbà yẹn lolúwo wá mú bàbá yẹn ẹ̀yin náà wọ́n gbà táwọn bàbá yìí nítorí pé wọ́n lágbára wọn ní kò wọ́n lórí lọ́wọ́ tuntun wá mú ilẹ̀ bàbá wọn tó bàjẹ́ ṣé wọ́n sọ báwọn ò sí nílùú pẹ̀lú nǹkan tó lù wọ́n sí hmm. pẹ̀lú ìrè ṣe rú nínú gbòǹgbò fi tó pinnu mú sí yẹn Hmm. tí ò ní ilẹ̀ Yorùbá hmm. wọ́n mọ̀ so àwọn lọ́balọ́ba dẹ̀ ní wọ́n pé olúwo sípàdé lọ́balọ́ba mọ́ ẹ rántí pé ó nípò kan tó wà lọ́dọ̀ olúwo lọ́wọ́ olúwo rẹ̀ pé ipò yẹn ló gbà wọ́n gbé fún olúwo kúta hmm. so ipò yẹn náà gbà lọ́wọ́ ẹ̀ torí wọ́n ti rí i pé àbà nǹkan jẹ́ the only thing tèmi rò pé ó lè ṣẹlẹ̀ òun ni pé káwọn ọmọ òwò gangan fúnra ara wọn kí wọ́n dìde. bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni. because ìjọba ò ní ẹni tí ókè ṣé adémọlá ti ń jógbé michael jackson káàkiri tí ò ráyè ṣé òun ló sọ pé òun fẹ́ wá dá sọ̀rọ̀ kan níwò kò lè gbà sí i. ẹ̀rú ẹ̀rú nǹkan tó ṣẹlẹ̀ jọ́sọ̀ pẹ̀sẹ̀ nìbàdàn tí àwọn kan ní àti ládọjà tó pe àwọn fúlàní àtàwọn àgbẹ̀ pé Um, ìtọwọ́bọ̀wé ìpàdé kìíní um, kan sẹ́rù àwọn bàbá yẹn ẹ̀bọ̀ wọ́n fi wá tajà wọ́n fi wá gbowó lọ́wọ́ àwọn fúlàní ó bẹ̀ ti mọ́ yorùbá lára kí yorùbá máa ta kí yorùbá máa ta ìlú ìbí ẹ̀ nítorí owó hmm. gbogbo orúkọ bẹ́ẹ̀ ló kó balẹ̀ yorùbá yorùbá wọ́n pè yorùbá nípò nífùgàn ní òkè ní federal wọn á fún yorùbá nípò ẹ lọ fáwọn ọmọ yín yorùbá ò tó kà á fún fúlàní ó ti pẹ́ ẹni tí sọ kílè láti nineties tó báwọn bàbá ìkà àwọn náà balẹ̀ yorùbá jẹ́ mo sọ fún yín àwọn bàbá yìí wọ́n sọ̀rọ̀ wọ́n dákú wọ́n ní sọ ẹni tí wọ́n á nìkan tó ti bàjẹ́ tọ́ báyìí àwọn ní àwọn tó bá tún ó dìbò pé àwọn fẹ́ kọ̀ ló tún máa ní ẹ ó ṣe bẹ́ẹ̀ ẹ ó ṣe gbá ẹ ẹ ẹwùgbà tí wọ́n lọ àtàkì olóyè Sunday Igboho ṣebí gbogbo àwọn bàbá ṣe mọ́ kẹ́yìn sí Ìgbòho gbà yẹn tọ́ ní gbogbo nǹkan tó sọ wípé irọ́ ni Ìgbòho pa wọ́n sìn nígbà tí àwọn Fúlàní tó wọlé lọ pa àwọn balọ́balọ́ba ṣé ojú wọn dẹ̀ ti là èmi dẹ̀ mọ̀ wípé àwọn Fúlàní yóò ti bẹ̀rẹ̀ lẹ́yìn àwọn ọba àfi tí wọ́n bá dìde tán pé wọn ò kù sí ààyè Fúlàní kankan nílẹ̀ Yorùbá hmm tó bá dìde ni kọ́ má fi wá ṣe politics mọ́ ọba ò kí ṣe politics èmi ò mọ ibi tó bá ti ń ṣe politics. Hmm. ọ̀nà fífẹ́ ìjọ bàbá ò kí jáde síta president ló wà bọ́ bá ń lé. bẹ́ẹ̀ o. president ló wà bọ́ bá ń lé but wọ́n ti mú gbogbo ẹ̀ tẹ́ bá ti wá sọ ní pòlítíkù ẹ̀ẹ́kìnní náà ẹ̀ tẹ̀sí máa fi ẹ̀wọ̀ ọba ọba ọba bọ̀tẹ̀ ní nígbàgbọ́ wípé president Bola Ahmed Tinubu ó máa wá àtúnṣe bó tiẹ̀ jẹ́ pé ọ̀tá pọ̀ ìfù nílẹ̀ yorùbá ẹ̀ rí pé gbà tí wọ́n á kàǹpé fún bọ́lá tìlógún ṣé báwọn bàbá aná afẹ́nifẹ́re bàbá yadé bàjọ́ ṣé bí peter obi òun ni wọ́n lọ kàǹpé fún Gani Adams ó kàǹpé fún peter obi hmm. ló ń sọ because Gani Adams kì í ṣe yorùbá so tápà ló pè mí owó ni eh, babaláàfin ti fi jọba so báwo ni ilẹ̀ Yorùbá ò ṣe ní bàbá nígbà tẹ́ ẹ gbé igun igun ilẹ̀ Yorùbá tẹ̀ ń gbélé àwọn àjòjì lọ́wọ́ hmm. á bàjẹ́ nǹkan tó bá ti gbẹ́gbẹ́ alágbèjì lọ́wọ́ tí ọmọ onílù bá fẹ́ jà tó fẹ́ gbalẹ̀ agbára tó wà lọ́wọ́ àjèjì yẹn á fi àtáàkì ọmọ onílù ẹ mọyì àwọn tí ẹ mọyì èèyàn tí gà ní ẹ ẹ gbà ní àdàsó pa lẹ́kìtì ó pa lẹ́kọ̀ọ́ nítorí pé àwọn èèyàn fẹ́ jà fúnlẹ̀ wọn wọn ó dojúkọ wọn kò dáa àwa la gbọ́dọ̀ dúró ká tí ẹwu ẹwu for example ẹwu ẹwu ẹwu nǹkan tó. ẹ ṣe mo dúpẹ́ búra mi ẹ jẹ́ gbàrà jẹ ẹ jẹ́ gbà pẹ̀lú mi ẹ ṣe mo dúpẹ́ búra mi. truth is bitter bọ́dà mi ò ní dáàmú àwọn olólùfẹ́ ta ọlọ́run ni. <laughs> two visitor àtàwọn ọmọ tí ń pè wọn kí wọn wọlé two visitor ti wọlé ẹni dààmú bódà mi ni àwọn tó múra special tank super tank sí wa nìyẹn ojú ní tíyìn bódà mi táwọn àṣeyọrí wọn pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó múra super tank special tank fún wa bódà mi kan náà mọ́mọ́ ilépo <laughs> rasheed adékan fi adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́lá super tank special tank fún wa ọ̀rọ̀ tá a gbé wá ọ̀rọ̀ mùsùlùmí àtolúwo tán fẹ́ tán kógun Sokoto fáká àmọ́ ìbàmọ́lé ó tá a gbé wá ẹni yìí pẹ́ tó bá àwọn tó bá kógun aráàlú òkè egun àwọn ará òkè ọya fáká àmọ́ ìbàmọ́lé òun là ń sọ pé kí lọ́nà àbáyọ táwọn Yorùbá ó gbà ọ̀nà wo la fẹ́ gbà Yorùbá ogun Fúlàní tó ṣe tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ tá a sì rí tá a sì rọ̀ náà bá yọ sógun fúlàní ọ̀hún tó ń sáré pé torí bí wọ́n ṣe pé àìrọ̀ náà bá ohun táwọn èèyàn rò ní pé àà tútù bíta <laughs> bọ́dà mi ẹ̀ ní dáàmú tútù bíta mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ wọ́n ti ra pọ́n mélòó fún wa ohun tá à sọ ni pé ogun ti fúlàní tó ti bọ́ sẹ́yìn ara rẹ̀ ogun ogun ló fà á sílẹ̀ tìlú Ìlọrin tó fi bọ́ ọmọ Yorùbá lọ́wọ́ tó fi bọ́ ọmọ kóòtù òjì tó fi bọ́ lọ́wọ́ tó fi okùn mi tó tún wá ń bọ̀ yìí Ìwó olódò ọba Ìwó olódò ọba ló fẹ́ gbà wa nígbà tó ti gba Ìlọrin lọ́wọ́ wa tó yẹ ká tún ranjú ká lajú lẹ̀ kó tún gbà wò lọ́wọ́ wa gbogbo ọ̀nà tó ń tún táwọn Fúlàní tó gbà gba Ìwó lọ́wọ́ wa ni wọ́n sàn yìí wọn làbẹ́ pé kí o gbẹ̀yìn ọmọ kóòtù òjire ẹ ti mo dúpẹ́ o ẹ ti ràbẹ́ ti mọ́ rà. àgbọ̀rú àgbọ̀yẹ. ifá ló ní agbó kàtọ́. orúkọ tèmi ni ọ̀sá mo ń hmm. pè láti ìlú Texas. Hmm. Texas ní US ẹni dáhùn. mo kí bàbá mi mo kí pẹ̀lú orúkọ ifá. ifá bá wa ṣe. mo kí pẹ̀lú wúre ifá. ogbó àtọ́ o. ẹ ní sàárẹ̀ bàbá. láṣẹ lọ́wọ́ fá kókókó lára yín ò máa le. láṣẹ lọ́wọ́ lódùmarè. ifá ní ìwòrì kókókó babaláwo agbe ló dáfá fún agbe. àbíyèsí fa. ìgbà tí nínú ọ̀gbọ̀gbọ̀ àrùn tí nira káká láìlè ń de ẹ̀pọ̀ làwọn oníkóyà máa ṣe. ǹjẹ́ mo ṣẹba àjíǹde ara mi sì le koko bí ọ̀tá bàbá kókókó lára yín ò máa le. àbíyèsí lódùmarè láṣẹ lọ́wọ́ fa. ẹ̀yin ṣubú láìpẹ́. láṣẹ lọ́wọ́ fa. ẹ̀yin rí dààmú bàbá. láṣẹ lọ́wọ́ fa ẹ dàgbà bàbá. láṣẹ lọ́wọ́ fa. Ifá yóò dúró tì yín gbogbo ìjà tẹ́ ń jà fúnlẹ̀ Yorùbá Elédùmarè yóò san yín lẹ́san ńlá. láṣẹ lọ́wọ́ fa. Ifá yóò fún Ifá yóò ṣe gbogbo bí idán bí idán fún yín. Ifá ni yóò ṣe. Ifá ni ó pajú pépé mẹ́bẹ lẹ́bọ òyanu àgbé nǹkan mi hmm. adé apá eléyìí tó lóun ó máa ṣe ohun gbogbo bí idán bí idán ifá ni bí idán bí idán la gbé ń ṣe hmm. tóbi ti yẹrẹ gbáró bí idán bí idán làlùkù ń ṣe tóbi ti yẹrẹ gbòsù bí idán bí idán lórí dẹrẹ ń ṣe tó fi ń ti yẹrẹ gbépo ifá gbogbo gbogbo pé á ní bí idán bí idán ni kò ṣe nítorí gbà yìí fèyí fèyí kì í tọ́ lọ́wọ́ aláǹtakò a ti dábàá ajé a dábàá èrè gbogbo àbátálájọ ló bá dá lùṣà òkè gbà gbogbo títa ni ọlọ́run ifá tìmílẹ́yìn bá dá elédùnmarè tó bá a máa ẹ̀yin òṣà ilẹ̀ yorùbá ẹ bá a dúró tì í gbogbo pàǹgbé tó máa fọwọ́ ara wọn ṣera wọn olóòtú ẹ pẹ́ fún wa ìfà dúró tì yín ẹ ní sáré ètò yìí ètò tó dùn mọ́ mi ní títọ́ pé ìgbà tí mo cross ẹ̀ bá ń gbà á ọlọ́run Èdùmàrè dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o lórí ẹ̀bùn tí ọlọ́run bá wa fi ń dè sílẹ̀ yorùbá iṣẹ́ tẹ̀yin náà ń ṣe nílẹ̀ Yorùbá ẹ dàbí bàbá wa Òpìtàn Lájí Àbáàsì ni hmm. bẹ́ẹ̀ ni iṣẹ́ tọ́lọ́ wọn fún yín ṣe nílẹ̀ Yorùbá ni oníbodè náà lẹ́yìn náà tẹ́ fẹ́ kílẹ̀ Yorùbá bàjẹ́ hmm. Ọlọ́run nígbà yín jẹ́ gbogbo àwọn afá alákatakítí àwọn onírùngbọ̀n wọn tọ́lọ kéwú tọ́lọ kéwú nílẹ̀ mọ́là táwọn afẹ́ máa da ilẹ̀ Yorùbá rú hmm. Ọlọ́run àbá pa wọn. láṣẹ Èdùmàrè. yà ah, èmi fẹ́ béèrè question ní gbogbo àwọn àáfàá ìlú amẹ́ríkà lèmi ti ń pè gbogbo àwọn àáfàá ilẹ̀ yorùbá gbogbo ẹ̀yin àáfàá ilẹ̀ yorùbá tẹ́ bá ní ẹbí ní amẹ́ríkà tó ní blue passport lọ́wọ́ ẹ tètè sọ fún àwọn àáfàá yín kan dá blue passport padà fún amẹ́ríkà o because america is a christian country. Hmm. definitely n tó bá gba blue passport iná ló ń lọ nìyẹn o nítorí bẹ́ẹ̀ ṣe sọ pé ìgbìmọ̀ ọ̀hún kírísítẹ́nì ni pé kó lè rà lùjọ náà wọ̀. ẹ má ra blue passport ó ti dẹ́lẹ́bọ̀ ó ti dẹlẹ bọ ó ti dẹlẹ Oga pẹyà àtẹbá ní blue passport Amẹ́ríkà yà ó ti gba passport ẹlẹbọ kó ètè dá padà hmm. tó o bá dá padà òun náà máa jóná ju anything lọ so gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe preacher gẹ́gẹ́ bí so. ẹlẹ́gbàá ṣe sọ lọ preach fún àáfà mi Ọlọ́run ó ní green card Amẹ́ríkà ẹni kó lọ múlẹ̀ nítorí Christian country ni nítorí ko náà ti delebo dẹlẹ́bọ nìyẹn. kó lọ fún bọ́kọ̀ lọ́mọ. Eh, kó lọ kó lọ múlẹ̀ nítorí kó lọ gba ti Saudi because ṣó ti yé nǹkan tí mò ń sọ hmm. gbogbo àwọn àfáà tó ní blue passport America tó ní ti London lọ́wọ́ Christian country ni wọ́n o wọ́n tètè lọ gbé gbogbo passport wọn lẹ̀ kó lọ gba ti Saudi àbí kó lọ gba tàlùjọ́ náà so àbí ti Kuwait Abi ti àbí ti United eh, Arab àbí ti Kuwait Abi ti Qatar Abi ti Dubai hmm. kó gba torí náà bàbá èmi èmi á rọ gbogbo ọmọ yorùbá ẹ má jẹ́ ká wolúwa àti mufti ẹ tá a bá ń wò wọ́n pé wọ́n ń ṣèranù lórí social media bá a ṣe wò ó wò ó wò ó wò ó tí ìlọrin lọmọ ọmọ yorùbá lọ́wọ́ nìyẹn o hmm. bọ́mọ yorùbá ṣe máa ń fọwọ́ lẹ́rọ̀ fọwọ́ lẹ́rọ̀ tí wò máa lọ hmm. ọba kan wà lé ọba kan wà lẹ́kọ̀ọ́ tó ní ìtẹ̀mọ́dún kan tó ń ṣe lẹ́kọ̀ọ́ ńgbà yẹn tó ń wé láwàlí wá sí kinní gbogbo nǹkan báyìí kò jẹ́ ká máa gbà nílẹ̀ yorùbá ibi òun ṣe ilẹ̀ mọ́là hmm. ilẹ̀ yorùbá òun ṣe ilẹ̀ saudi nígbà tóun bàbá wa ń ṣẹ̀sìn àwa rántí nígbà táwa nàìjíríà tá a bá ń lọ lé iléyá nígbà táwa ìwà ní mùsùlùmù gbogbo àwọn christian gbogbo ọ̀nà máa tẹ̀lé wa lọ lé ọdún tí gbogbo àmàjọ máa ṣe tọ̀tọ̀ mi tájọ́ máa tí àwọn jọ máa fìfẹ́ yọ̀ bọ̀tí ń sìn ẹ lè pe christian kan kó tẹ̀lé ń lọ lọ́dún kó tẹ̀lé ń lọ àwọn tẹ̀bílíkì àwọn alìsúnà wọ́n ti da gbogbo àlàáfíà ilẹ̀ yorùbá rú wọ́n ti da gbogbo àlàáfíà gbogbo gbogbo ìdùnnú èyí tí a fi ń ta fi ta fi ń bára wa lò ìfẹ́ ta fi ń bára wa lò nílẹ̀ yorùbá wọ́n ti da gbogbo ẹ̀rú orú àfàlẹ́ gbà yẹn tó bá yẹ kó orú amẹ́ríkà yìí ló wà ló ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọjọ́ kejì ni dss máa àrẹ́sì ni àwọn fbi máa àrẹ́sì ẹ̀ ẹ̀wọ̀n ló máa kú sí because nítorí pé nàìjíríà gba olè ó gbọ̀lẹ́ ló ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kọ́ ọ̀rẹ́ anybody láti ọ̀la arrest yẹ mm. because omi àlàáfíà ìlú àti àáfàá lẹ́gbàá àti mufti kò jẹ́ kọ́rọ̀ pípù yẹn kan sulé wọn àwọn yẹn gangan náà ń pè ní gómìn ilẹ̀ yorùbá mm. àwọn tó fẹ́ dalẹ̀ yorùbá rú nìyẹn àwọn tó ń bá wọn tó mo wà tí wọn èpo náà mufti yẹn àwọn àwọn àwọn tó ń jíyàn gbé yìí ọmọ máa fún mufti ní owó ìtanràn ọmọ máa fún lówó àbẹ̀tẹ́lẹ̀ because ẹni tó bá ti lè jẹ́ alìsúnà kọ́ máa pa ọmọ ìyá ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ hmm. wọ́n nífẹ̀ẹ́ ọmọ ẹ̀sìn ju ọmọ ìyá ẹ̀jẹ̀ lọ. abẹ́rẹ́ nǹkan. ọmọ ìyá ẹ̀jẹ̀ ló ṣe kókó kì í ṣe ọmọ ìyá ẹ̀sìn ìgbà tí wọ́n bá ń pa ọmọ ìyá ẹ̀ tó ń pa lẹ́gbẹ̀ẹ́ nítorí pé ó jẹ́ ẹlẹ́sìn yẹn hmm. ṣé ẹ̀sìn àwọn fúlàní bandit ń ṣe tó máa bẹ́yàn lórí tó máa yìnbọn fún yàn. Hmm. ẹ̀sìn kan nìyẹn ẹ̀sìn ni ìgbà tí wọ́n bá ní kọ́ wọn bandit kọ́ lọ pa ìran Yorùbá nítorí pé wọ́n jẹ́ traditionalist. Hmm. ẹ sà e, ètò tẹ ètò tẹ ṣe yìí ọkọ dùn mí pé a lot of people wọn mọ the part the the important of this show this program ẹ ń gbà wá ní oko ẹrú ni tí babalájí náà ń ṣe tí babasọ́nù ẹ ń gbà wá lóko ẹrú ọ̀wọ́n fúlàní yìí ni because tẹ bá wo gbogbo àwọn olówó wa tó jẹ́ ọmọ yorùbá abẹ́ ọ̀wọ́n fúlàní program tó ń lo tó ń lo tó ń lo arẹnjí tó ń lo arẹnjí tó ń lo audio money abẹ́ wọn audio call audio gbogbo ẹ̀ abẹ́ wọn àwọn olówó wa abẹ́ ọ̀wọ́n fúlàní program yìí náà wà hmm. tọ́ni wọ́n ṣe nínú nínú nínú táìmù àwẹ̀ lẹ́yìn olówó ẹ̀yin ọmọ yorùbá tẹ́ ẹ̀ lè sọ́pọ́tì tẹ́ ẹ̀ lè sọ́pọ́tì ìṣẹ̀ṣe tẹ́ ẹ̀ lè sọ́pọ́tì àwọn àwọn àwọn ilé ìjọsìn wa tó yẹ pé ọmọ fúlàní tó ń ṣe prógráàmù ìyẹn lè máa wà lábẹ́ ẹ̀ àbẹ́rẹ́ nǹkan lè máa gbé owó ńlá lẹ̀. Hmm. táwọn ọmọ yorùbá tá a lè tó bá dẹ̀ di pé wọ́n ń yìnbọn fún yín sìn traditional kinní lè máa lò sára tí mọ̀ níwọ̀nyí lára. bẹ́ẹ̀ ni o babaláwa ṣoògùn fún yín ẹ gbọ́dọ̀ lọ ẹ lọ máa ṣe dúpẹ́ ẹ hmm. ṣọ́ọ̀ṣì lọ ẹ lọ máa ṣe dúpẹ́ ẹ máa ra standings ẹ máa ra ọgbẹ́ fún wọn. ìmọ̀ lọ bàbá wa nínú awo gbogbo pásítọ̀ tó bá ti wá sọ́dọ̀ yín àáfà tó bá ti wá tọ́jọ́ yín tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ fún ẹjọ́ máa ṣe ìbúra ọjọ́ tó bá ti mẹ́nu bà ìṣẹ̀ṣe ẹjẹ́ kó máa ṣe ìbúra àkànlé máa ta wá ká máa fi gbogbo nǹkan wá ṣe fàtàyà we need to protect our culture ẹ̀sà hmm. ìlú kan wà bí nílùú amẹ́ríkà tá à ń pè ní north carolina tá à ń pè lọ́yọ̀ tó jí ẹ bá rí bọ́ ṣe ń gbé ìṣẹ̀ṣe lárugẹ hmm. ẹ lọ gọ́gùn òye tí brazil kan mèkì lórí ìtẹ̀ṣe wa lọ́dọọdún ó ju òye tí mẹ́kà mèkì lọ́dọọdún because gbogbo ọdún tá à ń ṣe ní nílẹ̀ káàárọ̀ òjìlé ló ń ṣe ní brazil hmm. ọdún ògùn ọ̀tọ̀ àìmọye tourism tó àìmọye ọ̀dọ́ àwọn Amẹ́ríkà tó máa lọ síbi tó máa náà lọ sí Brazil àwọn fẹ́ lọ wọ ọdún Ògún wọ́n fẹ́ lọ ṣe gbogbo ẹ̀. Hmm. Nàìjíríà ló jẹ́ kó àwọn máa wá kó àwọn máa wọ ọdún Ògún káwọn máa ká máa fowó yẹn ká máa fi develop ara wa. Brazil ti gba gbogbo culture wa wọ́n dẹ̀ fi make a lot of billions dollars. Hmm. Ẹ jọ ẹ̀yin bàbá wa ẹ̀yin tẹ́ wà níbi culture ẹ̀yin tẹ́ wà níbi culture gbogbo wọn bá wa a pè é ní the traditional leader gbogbo ẹ̀ kan ń gbá gbogbo ẹ̀rú fún wa ni mo mọ̀ pé elédùnmarè àwọn oní àwọn onílẹ̀ wọ́n bá wọ́n bá wọ́n bá wa gba kinní wa padà because àwọn máa lè lókun. ẹ ṣe wọn lókè rà mí ẹ ẹ jẹ́ ká gbẹlẹ̀ mi wọlé. hello. ṣé àlọ́ àbọ̀rú bàbá o. bọ́dà mi Fẹ́mi Bọ́lájí ẹ ṣe àdúpẹ́ o wọ́n ti ra bí pọ́n wọ́n ti ra bí pọ́n mẹ́fà fún wa lórí ètò yìí ẹ̀ní dààmú ẹ̀ ṣẹ́ mọ́ ra Fẹ́mi Bọ́lájí ojú òní Ibrahim bọ́lá mi fẹ́lẹ̀ mọ́lájí ẹ ṣe adúpẹ́ lórí special time tẹ́lá fún wa o ẹ kálẹ̀ ti wà lórí ètò. so nípa ọ̀rọ̀ pàṣẹ àwọn gan à ń gbọ́ bí ó ṣe ń lọ bẹ́ẹ̀ ṣe inú wa dùn bẹ́ẹ̀ ṣe ń ṣètò báyìí ní orí ètò náà. yes sir inú wa dùn gan. so a mọ irú irú tí bíbá yìí bá pọ̀ láyé so nǹkan ìṣẹ̀ṣe ó ti gòkè. Hmm. sùmẹ́ ọlọ́run ọba elédùnmọ́rin náà ní jẹ́ kò fún àwọn ẹlẹ́sàdójú yìí ṣe. àṣẹ o. so ibi tí mo bá yín sọ̀rọ̀ ìlú abidjan wa mo ti sì máa ń gbọ́ gbogbo nǹkan bí ẹ ti máa ń inú mi máa ń dùn sí gan tẹ bá wọ hmm. láìpẹ́ báyìí mo máa ń gbọ́ gbogbo yìí hmm. ìlú abidjan wa kò so bí àwọn àwọn yẹn bí wọ́n ṣe ṣe nǹkan pàṣẹ ilé ayé tá a wà yìí ọlọ́run ọba elédùnmọ̀rẹ́ nìkan ló mẹni tó ń sìn. kábíyèsí lódùmọ̀rẹ́. elédùnmọ̀rẹ́ nìkan ló mẹni tó ń sìn. kò sẹ́yìn kan tó lè sọ pé rí sọ bíi pé eh, pé èmi mò ń kírun ẹ̀yẹn kan ò lè sọ pé òun mọ́ tán lé ayé yìí ẹ̀yẹn kan ò lè mọ ẹ̀yẹn kan ò lè sọ pé òun mọ́ tán lé ayé yìí so èmi ti wá wò ó nínú ìṣẹ̀ṣe tá à ń ṣe yìí ìṣẹ̀ṣe bákẹ́ ìṣẹ̀ṣe ò ní kí wọ́n pààyàn. Hmm bẹ́ẹ̀ ni o. iṣẹ́ iṣẹ́ ẹ̀sìn mímọ́ ni ẹ̀sìn ìṣẹ̀ṣe fẹ́ni tó bá ní àrò ẹni tó bá mọ ìmọ̀ nípa ṣẹ̀ṣe ẹ̀sìn mímọ́ ló jẹ́ hmm. ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ṣẹ̀ṣe yìí ó tún kọ́yàn ó tún kọ́yàn kọ́ bó ṣe là tó fi ní jẹ́ ìsọlọ́run hmm. ẹ̀sìn ṣẹ̀ṣe kọ́yàn bẹ́ẹ̀ ẹ̀sìn ṣẹ̀ṣe kọ́yàn bẹ́ẹ̀. a ṣe àwa táwa bí báyìí èmi tí mo bá ń sọ̀rọ̀ yìí ọmọ bíbí ọmọ bìnrin ni mo jẹ́ tó aláìkìṣẹ̀ṣe aláìkìṣẹ̀ṣe ju pé tó da ẹ̀yẹn kan láàmú ẹ̀yẹn kò fọ́ọ̀sì ẹ̀yẹn kan yìí ní ọ̀dọ̀ hmm. ti tiwa ní Benin ẹ̀yẹn kò fọ́ọ̀sì ẹ̀yẹn kan sínú ẹ̀sìn lọ́dọ̀ ní wa kò lè sọ pé kódà gan àwọn tó jẹ́ olórí olóró gan wọ́n kódà gan mẹ́mù kódà gan tó bá fẹ́ ṣe nǹkan ní àdúgbò bá jẹ́ nǹkan mọ́sìkì wọ́n tó máa ń pọ̀ wọn olóró olóró síbẹ̀ gan mẹ́mù àti ọmọ ìyá kan náà ni wá. ọmọ ìyá kan náà ni wá Yorùbá lẹ́nu hmm. tó bá ti nǹkan tá a dá yé bá example fẹ́ mọ́ fi a sọ pé àwọn ọmọ sí pípọ̀ nù àwọn àǹfà tá a sọ pípọ̀ nù àwọn àǹfà tá a sọ yìí so abẹ́ oníṣẹ̀ṣẹ̀ lẹ́nìbọ̀dì wọn wà so kò yọ̀rọ̀ fún mi fi ń sọ̀rọ̀ pípé oníṣẹ̀ṣẹ̀. ẹ parọ́ ẹ parọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. mẹ́ẹ̀ a máa ń sọ pé ìnà bí èèyàn bá ṣe tó bá àwọn tó ń ṣe ṣẹ̀ṣẹ̀ yìí àwọn ń ṣe ti gbangba pé gbogbo ayé òru nínú ẹ̀ẹ́bá tó ṣe pẹ̀lú gbangba tó bá yọ ìfẹ́ ẹni tó tó sọ pé ìgbà tó sọ pé kò da yìí jẹ́ tó padà lọ sí jẹ́ ń wọnú ẹ̀ ìdí ìfọ̀rọ̀ tó jẹ́ bẹ̀ ìbẹ̀rẹ̀ ti sọmọlúwàbí hmm. ìbẹ̀rẹ̀ ti ń dáyẹ̀. ẹ ṣe àdúpẹ́ ẹ jẹ́ àgbà pẹ̀lú mi gbogbo ẹni tẹ̀sẹ̀ ń wọlé ẹ dákun ẹ máa bá wa ṣíà ẹ máa love program yẹn ẹ máa bá wa ṣíà program yẹn ẹ máa bá wa ṣíà ẹ máa love ẹ máa tẹ like love and like ẹ ṣe àdúpẹ́ fẹ́yìn tẹ̀sí ẹ̀ ń wọlé nọ́mbà tẹ love and like nọ́mbà tẹ love and like ọ̀rọ̀ tá à ń sọ ni ọ̀rọ̀ mufti àtolúwo tí wọ́n wá bí ilẹ̀ Yorùbá ti bọ́ sọ́wọ́ ìran Fúlàní ìran aláwùsá gbogbo àwọn tájọ́ mọ́jọ́ kọ́ Yorùbá ó sì tún ní tiwa tí ò ní jẹ́ pé ìran wa ó dìrò ń ran táyé pé àwọn mọ́tà àbáwá bí táwọn bọ̀ lẹ́yìn wọ́n ti bàbá tán òun yóò adójú mọ́ wọn lójú wọn ò ní mọ̀ bóyá àrùn Yorùbá làwọn o bóyá àrùn Saudi Arabia làwọn tí wọn ò fi ní mọ̀ àwa tá a wà tá a wà ń bẹ̀ lónìí ìpá tá a ná oko tí ìrora òfin dìrò oníran òun ni à ń sáré bá òun là ń ṣe la fi ń ṣètò mufti sọ̀rọ̀ mufti mufti mufti mufti ó sọ̀rọ̀ nípa bóun àti bọ̀dá rẹ̀ olúwo wọ́n ṣe ń kó àwọn èèyàn wá láti Sokoto sí mọ́sọ́hún ló sọ ọ́ ṣe ń bọ́ wọn láti wá kógun jalẹ̀ Yorùbá òun là ń ṣe ètò lórí adúpẹ́lẹ́wọ̀ yìí tẹ́ra superstank favour sticker superstank fún wa Fẹ́mi Bọ́lájí bọ́dà wa Lẹ́ṣà adúpẹ́lẹ́wọ̀ yìí adúpẹ́lẹ́wọ̀ yìí tẹ́ra superstank fún wa bọ́dà mi Ajíbóyè àwọn náà fura five pound fún wa àdúpẹ́ lọ́wọ́ yín orí ètò lẹ́wà ẹ káàbọ̀ dá sètò ẹ ti wà lórí ètò. Ifá ló ní agbó àtọ o gbó àtọ o bàbá mi. ẹ kú ètò. àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Elédùà àfún wa ṣe o. àṣẹ o. Elédùà àfún wa ṣe ẹ kú gbìyànjú ẹ kó lè dáa. yóò dá láṣẹ Olódùmarè tó fi yín síbẹ̀ kò ní mú yín kúrò. àṣẹ o. wọ́n ti wọ́n ti ṣe wá hmm. wọ́n ti ṣe wá wọ́n ti gbèrú wá látẹ̀yìn. Hmm. àwọn ibi tí agbára dẹ̀ wà tó jẹ́ pé ó yẹ kí a rí ìdáǹdè tàbí kárí tú sílẹ̀ àwọn olóṣèlú tún ti fi ìfẹ́ inú ara wọn àtèyí táwọn máa jẹ wọ́n tún ti fi ìyẹn wọ́n tún ti fi kó múra lọ́dọ̀ hmm. wọn. ẹ mo fẹ́ dáhùn nǹkan tí ẹ sọ ẹ ń béèrè fún ni pé kí la kí la máa ṣe. ṣẹ́rí tí nǹkan bá rí báyìí hmm. ọlọ́run ti gbé irú ẹ̀yìn báyìí kalẹ̀ láti pe àwọn èèyàn sí àkíyèsí. Si àwa nílò àwọn èèyàn tó máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín tó ṣe jẹ́ pé ìrìn yẹn á ṣe é rìn èmi bìlíìfù yìí pé kò pa dandan wípé àwọn tó jẹ́ ọmọ ìwò nìkan ni wọ́n lè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí hmm. torí nǹkan tó bá lè da omi àlàáfíà ìlú wa rú àti ibi tí a belong sí ojúṣe gbogbo wa ni. bẹ́ẹ̀ o ìṣíwò ìṣòro wo. so èmi máa rọ̀ yín bóyá lẹ́yìn program ẹ nílò láti àwọn èèyàn kọ̀ọ̀kan láwọn èèyàn kọ̀ọ̀kan bóyá bóyá group kọ̀ọ̀kan ni o bí kíní ni o kí a ní brainstorming lórí what is the way what is the best approach to this. Mm. because ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé irú nǹkan yìí àwọn ọlọ́pàá wọn ò ní sọ pé wọn ò gbọ́ hmm. àwọn ìjọba wọn ò ní sọ pé wọn ò gbọ́ hmm. ṣùgbọ́n tí nǹkan tí wọ́n máa sọ ni pé kò sẹ́ni tó wá sọ fáwọn tàbí hmm. ẹnikẹ́ni wọ́n máa láwọn ò gbọ́ wọ́n á kọ etí ikún ni pé àwọn ò gbọ́ ṣùgbọ́n if there are concerned groups if kò bá jẹ́ èèyàn márùn-ún ló wà nínú gúùpù yẹn tí wọ́n raise appeal tàbí wọ́n raise concern lórí mátà yìí pé òkè. Okay, àwọn nǹkan tá a gbọ́ yìí ó jẹ́ nǹkan tó lè da omi àlàáfíà ìlú wa rú bí wọn ò ṣe nǹkan kan ó máa wà nínú àkọsílẹ̀ wípé àwọn kan gbé ìgbésẹ̀ lórí nǹkan yìí hmm. ìyẹn ó jẹ́ àkọ́kọ́ fún ọ̀nà àbájọ irú nǹkan bẹ́ẹ̀ ṣe yìí ní nǹkan bíi ọdún méjì mẹ́ta sẹ́yìn àwọn tó jẹ́ àwọn ọmọ mùsùlùmí àwọn ọmọ kírísítẹ́nì yìí gan ẹ wo rate tí gbogbo wọn tí wọ́n ṣe ń padà tí wọ́n ṣe ń wá sínú ìṣẹ̀ṣe hmm. ẹ kàn wò ó bí ìṣẹ̀ṣe ṣe ń yí wọn ó yẹ mo program tẹ̀ ṣe lálẹ́ yìí mo lè sọ fún yín èèyàn tó tún máa ti pa sìnkú tẹ̀ ṣe lálẹ́ yìí tó tún máa gbàṣẹ sí tún wà. bẹ́ẹ̀ o. ṣẹ̀rí bẹ́ẹ̀ tí ń ṣe yìí ni àwa máa làwa máa gbà yín níyànjú láti máa bẹ̀ yín pé ẹ má jẹ́ kó sú yín. Hmm. wọ́n ń gbọ́ àwọn ọmọ yẹn ń gbọ́ gbogbo everybody ló ń gbọ́ ṣe rí bí wọ́n ṣe ń gbọ́ yìí bá lọ sórí tẹ́ bá work through tiktok kò sí ọjọ́ tí mo máa wà lórí tiktok nàìjíríà nìkan ni mo rò pé ọ̀rọ̀ ẹ̀sìn yìí wọ́n ní ìṣòro lórí ẹ̀ ṣe rí àwọn ìlú mi yẹn gan hmm. àwọn gbọdúwé tí wọ́n ṣe ń defend ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ó ju gbogbo ìdáwà gan ṣe nàìjíríà lọ́wọ́ I'm telling you bí Gambia bí àwọn Zimbabwe especially Zimbabwe hmm. the kind of revolution tó go tó go on now láwọn ìlú yẹn wípé ẹ̀sìn àjèjì tó ń mú wá fún wa ó ti wá ba ilẹ̀ wa jẹ́ a dẹ̀ nílò láti gbára wa kalẹ̀ àwọn òtí ẹ̀ wá jà fún olùwọ̀ nìkan ìwúlò Áfíríkà náà ń jà fún. Hmm. so irú àwọn all this kind of program tẹ́ ń ṣe yìí tẹ́ ń la àwọn èèyàn lọ́yẹ̀ tẹ́ ń jẹ́ kí wọ́n mọ nǹkan tó ṣẹlẹ̀ àwọn àwọn ọ̀dọ́ kékeré tó ń dàgbà yẹn wọ́n ń gbọ́ hmm. ọlọ́run ò dẹ̀ ní jẹ́ káwọn tí wọ́n ń ṣe àṣeyẹ náà kí wọ́n lè kí torí ṣe nínú kí wọ́n dákẹ́ kí wọ́n má sọ nǹkan tó wà nínú ẹ̀sìn wọn wọn ò ní kó àṣírí ara wọn gbogbo yìí kí wọ́n máa ṣàṣìṣe tó ń ṣe yẹn. Hmm torí nǹkan tó ń sọ ó ń jẹ́ ká rí ọ̀rọ̀ sọ ó ń jẹ́ ká lè fìdí òótọ́ tó wà níbi ọ̀rọ̀ yẹn múlẹ̀. bẹ́ẹ̀ ni o. ok mo fẹ́ béèrè lọ́wọ́ yín nísìn wọ́n sọ pé èdè kan ni ọlọ́run máa fi dá ẹjọ́. wọ́n hmm. bá fẹ́ mú èèyàn tó jẹ́ pé níwà tó dáa tọ́lọ́run bá tiẹ̀ fẹ́ sọ pé fẹ́ ṣe partiality tó fẹ́ mú ìdí kan tó fẹ́ fi dá wa lẹ́jọ́ lọ́rùn. Hmm. tó lẹ́rìí àrùn ìbò nílẹ̀. Hmm lórí àwọn aráàbò nílẹ̀ ta ló máa mú láàrin àwọn méjì. Hmm. it is a common sense it is a sensible question ní ìwà wèrè tó ń wù yẹn àti ẹni tó jẹ́ òyìnbó tó jẹ́ pé either jẹ́ christian ẹ jẹ́ muslim ẹ jẹ́ ẹni tí tẹ̀ bá dé láti dìlù wọn wọ́n máa accommodate ni wọ́n máa pè yín ní pálí wọ́n máa tọ́ ọdún yìí bí ìpè ọmọlú wọn àti ìlú tí wọ́n tó jẹ́ pé tẹ bá jẹ́ wọ́n padà bí orí yín dànù ni Hmm. so ìdúró lọ́nà ògbọ́n máa fẹ́ lò láti george so gbogbo irọ́ yẹn ó ti ṣẹ́rí gbogbo irọ́ yẹn ó ti ń yé gbogbo èèyàn àwọn náà dẹ̀ mọ̀ ṣùgbọ́n lòun ò ní jẹ́ kí wọ́n gbọ́n torí nínú kí wọ́n gbọ́n kí wọ́n dákẹ́ kí wọ́n má sọ kíní yẹn àwa ò ní àwọn ọmọ because àwọn ọmọ nínú ilé wọn gbogbo nǹkan tó ń sọ yẹn tán bá ti sọ àwọn ọmọ yẹn á fi gbọ́ látọ̀dọ̀ wọn àwọn ọmọ yẹn á wá fẹ́ mọ response tí àwa náà máa fún wọn so response wa ni wọ́n máa yí ìtàwọn ọmọ wọn dẹ̀ máa jẹ́ kí wọ́n rí ìmọ́lẹ̀ nínú ìkọ́tà àti hmm. so mi nífẹ̀ẹ́ gbà yín lákòókò tó pọ̀ so ìkan mi ni mo ti sọ náà àkọ́kọ́ ni pé let there be group of people tá a máa make representation kò bá jẹ́ lọ́ọ̀yà kí kò bá jẹ́ lọ́ọ̀yà ló máa fáìlì report kan nínú nípa nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó gbúdọ̀ demonstrate remarkable movement lórí ẹ̀ ẹ̀ka bíi tó jọba létí pé òkè amọ̀ yìí pé ẹgbọ́n ọbẹ̀ fọ́málì afẹ́jẹ́kẹ́ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ yìí. Hmm. èkejì ni pé program tó ń ṣe àwọn enlightenment láti lè má jẹ́ káwọn èèyàn mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ túbọ̀ máa ṣí tẹ́nìkan lára wọn bá gbọ́ pé ẹgbẹ́ nìkan ẹ jáde fẹ́ nìyẹn ẹ ṣàlàyé ẹ má bu ẹnikẹ́ni torí hmm. bíbò sí nínú inú ìṣẹ̀dálẹ̀ Yorùbá òye ni ibi tí wọ́n bá ti ń parọ́ àwa máa máa tú gbogbo ẹ̀ pé ó pè báyìí ló ṣe jẹ́ báyìí tó ọlọ́run á túbọ̀ máa fún yín ṣe àṣẹ o àṣẹ o kò ṣe ẹ̀làbọ̀ rẹ̀ rẹ̀ làbọ̀ yìí. ifá ló ní agbó kátọ́ ifá ló ní agbó àtọ̀ bọ́dà mi Michael ẹ ṣe mo dúpẹ́ o ẹ̀rà pọ̀ márùn-ún ẹ̀ní dààmú bọ́dà Michael ẹ̀ní dààmú ẹ ṣe àdúpẹ́ àti five pounds two to twitter ẹ ṣe mo dúpẹ́ lórí kọ́mẹ́ǹtì yín wọ́n bá sọ fáwọn èèyàn pé kó mọ́ra spare tank super tank sórí ètò yìí bẹ́ẹ̀ sì ra super tank super tank yẹn èyí ni mo jẹ́ kí YouTube táwọn ọmọdé bíi ẹni pé e, ètò wa jámọ̀ nǹkan táwọn àbọ̀ ṣe live ká mọ̀ ṣe ètò báyìí àwọn tó jẹ́ aláṣẹ ti YouTube náà wọ́n lè wọ́n lè bínú jọ̀rọ̀ pé ẹja láwọn ilé èkó ṣùgbọ́n bẹ́ẹ̀ sì ń ra yìí ní ìka àwọn ọmọ rí bíi ẹni pé à ń pawó fáwọn ẹ ṣe àdúgbò ẹgbẹ̀rin tẹ̀lé super tank super tank ojú ò tì yín ẹni dààmú ẹni dààmú ẹni rágó. hello. ẹ̀lò ẹ̀kú ètò. olúwo olódùmarè ní tòó. ọlọ́run á máa fún yín sí o. àṣẹ o. fáàlì àrílì dúpẹ́ ṣé rí èmi èmi máa ń sọ nǹkan kan pé tá a bá ń sọ̀rọ̀ bìsáyà ọ̀kẹ́ máa fẹ́ rí jẹ́ tó kẹ́tùfẹ́ sọ yìí taba ń sọ̀rọ̀ mẹsáyà àti à èmi máa ń sọ if máa fún ọmọ mi níbí ibà amẹ́ríkà mo ti ń pè taba ń sọ̀rọ̀ mẹsáyà àti à <coughs> máa sọ pé ta lọ́lọ́ ni mẹsáyà àti à torí pé ìdí tí mo fún mọ pé mo máa pè ẹ̀ nífẹ̀ẹ́ gba orúkọ yẹn mi ò kí ẹ̀ bóyá ẹ̀ gbà ṣe rí àsìkò tí ẹ dìde ó dàbí ìgbàdọ́ pé ó dàbí ìgbàdọ́ pé kí kí omi kọ́ máa pọnmi fún bẹ́ẹ̀lì kó ti wá kún dókè ṣe gẹ́tọ̀ ọ̀bọ̀yà kẹ́ máa rọ òkè kẹ́ máa rọ ẹmu sínú òkò kó ti wá kún dókè kí ló kí ni nǹkan tó next kó bẹ̀rẹ̀ sí máa ru kó máa ru paná ṣẹ̀gẹ̀ àsìkò tí wọ́n ti dé ògóńgó àti mú ìmọ̀ wọn ète wọn nẹ́tíwọ́kì wọn tó ti ń ṣe bọ̀ láti ọdún yìí tó dẹ̀ ti ń wọ́ọ̀kì wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ tàti ra ra wọn tàti ra ṣe bí tàkùtà ń kọ̀ nẹ́tara káàkiri àsìkò tí nẹ́tíwọ́kì yẹn fẹ́ sí máa kọ̀ nẹ́tara wọn àsìkò yẹn lẹ spring up spring up tẹ́ wá spring up ọ̀nà tẹ́ ọ̀nà tẹ ẹgbẹ̀jáde yẹn ó wá jẹ́ ọ̀nà tẹ pé ifun abidí tó ń bá wo etí ẹ̀mí sí dùkan ìgbé ìdí ẹ̀ fi ń sọ̀rọ̀ ẹ̀ fi ń ṣètò ó máa yé. Hmm, afọ́jú tó bá kan lajú gbèrà lórí àwọn ìsàmpù tẹ̀ sí láǹdíjú kan ọ̀rọ̀ yẹn máa yé. tó àsìkò yẹn ó jẹ́ àsìkò tó níwọ́n láàyè torí ẹ̀ rí ìkarama yẹn nígbà tí wàhálà kékeré tó kọjá yẹn tó ṣẹlẹ̀ ẹ̀rí ẹ̀rí ah lásìkò tá a ti parí eré ìje tá a dẹ̀ ti fẹ́ tá ti fẹ́ máa àchífù èèmù wa lọ́mọ yìí wá dìde tó tún hmm. wá yí àgbo wa lójú ìdásí náà ǹjẹ́ ń gbọ́ mi sà. bó wà pẹ̀lú gbogbo ayé ń gbọ́ yín. ok ìkànnì ẹ ìkejì iṣẹ́ ráwọn deplay yìí because deplay lè máa ń pè wọ́n imagine kéèyàn fi kéwù kírun kó fi yorùbá ṣàdúrà ta ló ń sí fara wọn ta ló ń sí ọlọ́run wa ẹ fi kéwù kírun kéèyàn fi kéwú kírun tán kó fi yorùbá ṣàdúrà sọdọ tí sọdọ máa ń pè wọn ní alias fi kéwú kírun fi yorùbá ṣàdúrà alias wọn nìyẹn ẹtọ afẹ pẹ tọfẹ pé mùsùlùmí ṣe kó pè wọn bẹ́ẹ̀ alias fi kéwú kírun fi yorùbá ṣàdúrà. èdè méjì wájú olú àwọn gangan àwọn. èdè méjì wájú àlà. àwọn gangan àwọn gangan àwọn gangan mẹ́ta lọ́kan ẹ àwọn gangan máa pè ọmọ mẹ́rin lọ́kan ṣe olùkọ́ máa pè wọn káfi kéwú kírun káfi ẹ káfi yorùbá ṣàdúrà ṣe pé sẹ́yìn jẹ́ pé kò jọra wọn níwájú Ọlọ́run àwọn sáwọn ìlú ọba Ọlọ́run wọn pẹ̀lú èdè wọn Yúróòpù ló ń bá Ọlọ́run pẹ̀lú èdè wọn Amẹ́ríkà ló ń bá Ọlọ́run pẹ̀lú èdè wọn gbogbo kọ́ńtì pátá tó wà lórí ilé ayé pátá tó bá ti fẹ́ bá Ọlọ́run sọ̀rọ̀ àwa ọmọ alágbájá ọmọ alágbájá ọmọ alágbájá nílùú lágbájá ní orílẹ̀-èdè lágbájá ní kọ́ńtínẹ̀tì lágbájá ní kọ́ńtì lágbájá ní agbègbè lágbájá àwa rèé o èdè wọn náà máa bọ́lọ́run sọ̀rọ̀ ó ń lé ilẹ̀ Nàìjíríà àti ilẹ̀ Yorùbá lẹ́tí máa rẹ́ tó ẹ yẹn àfikẹ́ á fi yorùbá ṣàdúrà hmm. so alias alias wọn bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ alias wọn yorùbá ṣàdúrà de play bá tọ́ pé sá. mo alias wọn náà ní fi kéwìkìrì bọ́dà mi láti lè ṣá wọ́n ti àwọn kèrè wọ́n ah, <laughs> mi ìtì ìdìbò tí mo bọ́ tí wọ́n lè kó àwọn kèrè wọ́n ti ra ten pounds fún wa owó tó ti ṣàfihàn lẹ́wọ̀ ètò gan ó ti tó fifty pounds <laughs> wọ́n sára ṣẹ̀jú ṣẹ̀jú ní ojú òní tí mọ́mí elépo ẹ̀ní dáàbò <laughs> mọ́mí elépo ẹ̀ní dáàbò wọ́n ti <laughs> wọ́n ti ra ten pounds owó tó ti ṣàfihàn sí yín lóríbọ̀ ní jẹ́ kó lóríbọ̀ ní jẹ́ ká súra wa ẹ̀sìn mọ́dúpẹ́ bọ́dà mi ẹ̀sìn mọ́dúpẹ́ hello. hello. orí ètò lẹ́wà. network làbẹ́rẹ́ ilẹ̀ stop. ẹni. network yẹn ah ok so ohun tẹ bá ti fẹ́ tẹ bá ti fẹ́ tẹ bá ti fẹ́ pé wọ́n ti sọ pé bí play dey play alias fi kéwkérun ìbátàkìtà alias wọn jẹ so dúkọ́ pé ẹ lọ ṣẹ wá ibi tọrọ ibi tọrọ ibi tọrọ dé sí i a ní àwùjá a ní ìjà àwùjá nílẹ̀ sùn lágbára gẹ́gẹ́ bí last call àyẹ̀kọ́ yìí sọ á ń láti tètè gbé ìgbésẹ̀ because ẹ bá rí ẹ máa rí pé èròǹgbà àwọn ará bíbẹ̀ láti bẹ̀rẹ̀ bíbẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti rí pé yes ó ti ó ti ó ti. ẹ̀fọ́ àtúntọ̀rọ̀ ló ní ẹ̀rá àwọn ọmọ yìí wọ́n wọ́n spring up wọ́n bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ fi kó àwọn èèyàn padà tó sílẹ̀ bọ̀ bí àwọn àfọ́ àtẹ̀lẹ́ wọn àdẹ́sẹ̀ pẹ̀lú pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ẹ̀mẹ̀ òrìṣà wọn àdẹ́sẹ̀ pẹ̀lú kílíkan ẹ bá wù sẹ bá ti di pẹlẹbẹ sẹ bá ti di à ìsànà tiẹ so ẹ máa di pé kìnìyà ẹ máa di pé seriously ó ń kan seriously meanwhile ohun kan tó ẹ mú wá fẹ́ kí ọmọ Yorùbá máa nǹkan kan lẹ́nu ẹ jọ ẹnikẹ́ni tí orúkọ Yorùbá bá ti sínú orúkọ ẹ kó tètè wá bó ṣe máa lọ tún orúkọ ẹ sọ hmm. kó tètè wá bó kó tètè wọn àwọn táwọn sọmọ lórúkọ ní ìlànà àbáláyé kó sọ lórúkọ torí pé ẹni bọ́ tó bá ti ẹni tó bá ti jẹ́ pé ẹ̀ tó bá ti jẹ́ Samuel Michael ń sọ ọmọ Yorùbá o Samuel Michael ọmọ Yorùbá o ẹni tó hmm. bá jẹ́ tàwọn bí wà àwọn yẹn ti sọnù nìyẹn àwọn tó sọnù bẹ́ẹ̀ ni ẹ ṣe mọ̀lúkẹ́ rọ́dà mi ẹ jẹ́ ẹjẹ́ apá ẹjẹ́ ẹgbẹ́ pẹ̀lú mi àwọn èèyàn pọ̀tà ń pè ẹ ṣe ẹ ṣe alukọ̀lọ̀ bọ́dà wa raf mèdè àwọn náà fún wa ní twenty pounds wọ́n ti fún wa twenty pounds twenty pounds mílò tún wọlé báyìí wọ́n tún rà fún adéètò yìí rap ni wọ́n fa ní twenty pounds ah pẹ̀lẹ́ntẹ́ àti UK àti US tẹ́ ẹ̀ lówó fún wa ojú òní tì yan wọ́n tún wa rap mi dé wọ́n fún wa twenty pounds lórí ètò yìí ẹni dáàmú ẹni rágó ojú òní tì yín ẹni báláyé fọ́ọ̀tì ìfowópamọ́ yín ṣe lódìmọ́lẹ́ ó bá yín ṣe ìgbàdùmọ́lẹ́ ó bá yín ṣe é ń bẹ̀ raf midé ẹni raf midé ẹni dààmú ẹmọ mi ò gbé ìbò ni o midé òun ló yé mi sí i mọ bí mo ti ṣe pé raf síwájú wọn bóyá fẹ́ ní àbí raf ìmọ̀ bí mo ti ṣe pé ẹni dààmú àmọ̀ súre fún yín náà ni Ifá ló sọ ní odò mímọ́ rẹ̀ Ifá ló kúta àlà ẹ́ àlàmọ́sẹ̀jì ó dábọ́rọ́ ó márùn dé ara mú ọmọ bóyá ìtọ́jú wọ́pọ̀ mẹ́sẹ̀ẹ́sẹ̀ yóò dànù ìfọ ẹni kú lójú fá ìfọ̀nba ìṣòro mìíràn bá yín ṣe é Ifá ní ẹni abáwádìí làbá ẹni ajá bá wá lajá bá lọ ó dé àfíjì kúrò rè yóò mọ tẹjúmọ́ kápẹ́ gírígírí Ifá tẹjúmọ́ yín yóò wò yín re Ifá sọ yín ojú tí bá ti ń sọ yín ojú tí bá ti ń sọ yín Ifá ò ní fi sùn lọ o hmm. Ifá ni o sọ yín Olódùmarè sọ yín látàwọn láti wà lórí ètò yìí <laughs> àwọn ẹ̀sán wọlé wọlé bíi ká má pàdé ìtàn ẹ̀ ní bọ̀dá mi tútù bìtà ojú ò ní tì yín ojú ò ní tì yín àwọn olùfẹ́ ta ọlọ́run nu wọ́n nífẹ̀ẹ́ ta ọlọ́run dákú ojú òní tì yín èsì èmi lẹ nífẹ̀ẹ́ ìran àbá yín lẹ nífẹ̀ẹ́ bí ìran àbá tí yóò ṣe ní parẹ́ ló ń dùn yín kò sí kéṣe ìran àbá tí ìran àbá tèmi ni ìran àbá tèmi ni kéṣe ìran àbá tí yín ọ̀rọ̀ náà mímọ́ kámẹ́lá pọ̀ rí pé wọ́n ti sọ wá lọ́nà ti jìn <laughs> ó wá pẹ́ tí ó àwa kan wà tá a nígbà ayáfẹ́mi wa kẹ́ ni. tí wàá dàrú lẹ́yìn wa olú ń dàrú lójú kò ní dàrú lójú mi àti tí wàá dàrú lẹ́yìn mi lókun ayáfẹ́mi wa kẹ́ ni kò ní dàrú lójú wa lójú tèmi kò ní dàrú àti tí wàá dàrú lẹ́yìn mi. ó kí o gbóyún gbogbo ẹni tó wà lórí ètò yìí oníyanṣe ọlọ́bẹ̀ ṣe wọ́n tẹ́ ẹ ti máa jẹ́ látàrí náà là kí ẹ ṣe ojú òní tì yín o ẹ yẹn ń tẹ̀ ìta ọlọ́run rí ètò yìí tẹ́ ẹ̀ fẹ́ ká máa ṣe ó mọ̀ yẹ wá ó yóò mọ̀ yẹ wá kò ní yẹ̀ lẹ̀ mo ṣe ẹ̀làbọ́rú ẹ̀làbọ̀ ẹ̀làbọ̀ ìbọ̀ yìí ṣẹ́ ìfani agbo atọ́ bọ́dà mi ráàpù mi dé mo kì í yín o dààmú ẹ ṣe tẹ́ ẹ tẹ́ ẹ pẹ̀lú wa lórí ètò lónìí ìdúró ní tiyín o bẹ́ẹ̀ ni bọ́dà mi ráàpù mi dé ni